ẹjọ ẹjọ torí Ọlọ́run ẹjọ mọdàrọ ẹjọ ẹjọ ìṣàánú mi yéé mọdàrọ mọdà mọdà ṣe ẹ ibo ni kígbà ibo ni kígbà yéé. èmi oníbodè ta òkú dé gbogbo òtún tó ti tú láì tọ́jọ́ ẹ dìde kí ẹ wá yọyọ jà ní òde ayé tí ẹ bá ti yọjà tán tí ẹ padà sí ibodì. bọ́dà ẹjọ́. kúnlẹ̀ kúnlẹ̀ ilé ó tó mẹ́ ẹ kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ wá gbóbi sórí oríta àwa oríta ìyá kú ọmọ sọnù ni tó ti yí ẹ àwa wá bí láti wá pa ẹni àwa rò ní ọ̀sán láti wá sọ. wọ́n ti máa fi pọ̀ wọlé máa fi pọ̀ wọlé lọ́kọ́ ṣáàdúrà fún wa ó ti yẹ wá pátákọ́sì lè ní pọ́ẹ́sì lè ṣàdúrà fún wa. fún ìyá wèrè owó la dúrà. ọmọ ìyá mi ọ̀gbẹ́ni jà ṣàdúrà. ọ̀dàdà lè jáde pọ́ẹ́sì máa ní sùn iṣẹ́ wa ẹni ìdádúrà náà àwa kọ́ la fẹ́ pa àwọn tó gbéṣẹ́ fún wa pé ká pa ọrùn wọn lè ṣe é máa wà ọmọ kó tó máa ṣe fún wa ń sìn gbàdúrà sí bàbá gọ́ọ̀dù pé èmi pátákọ́sì àti pọ́ẹ́sì kọ́lọ́ máa fi ẹ̀ṣẹ̀ kó máa fi bí pa o. ó ti yí ẹ. ó ń kú ejò torí olóòbó fọlọ́wọ́ bẹ̀bẹ̀ yìí sẹ́ni mú mi ní ní ọ̀làwọ̀ jọ èmi ní lọ́wọ́ owó èmi ní kò jẹ́ tuntun. lórí nǹkan tó fà. ṣé ṣé àdúrà lélẹ̀ o mọ̀ pé mi ò láìka àdúrà ẹlẹ́kùn ó dẹ̀ mọ́ o mo mo mo yẹn sunkún gbàdúrà jẹ́ kó mo yẹn ṣàdúrà wà ó dà pé orí ẹ̀rọ ẹ̀kún kí ló ṣe ẹ̀ náà wà jẹ́ kí n sọ kí nìkan fún ẹ o rí pé ìkejì mi ti kọ ẹ̀yìn sí ẹ tẹ́mi náà bá kọ ẹ̀yìn tó bá lọ ṣàdúrà ti bá dáhùn tí máa padà wá báyìí máa fìbọn fọ orí ẹ̀yìn ṣàdúrà kí n máa gbọ́ sùn ló ti gbọ́. mo tún rí rẹ ẹ̀ẹ́dẹ́sùn fún ìdánù rẹ lásàbò. àdá ló sún sa. ara ọmọ kí ló sá. ara fẹ́ mo sá. èmi tó ń gbá mọ́ tàǹkì bọ̀ àtàlẹ́ tí mo dúró. ó bẹ̀rẹ̀ jà ó bẹ̀rẹ̀ jà. ṣé wọ́n kọ́ lóní kó máa gbàdúrà wèrè ni ṣé ìwọ kọ́ lóní kó máa gbàdúrà wèrè ni tanko lójú. wá wọ́n kó o a ní kó wúlò ní èmi kó máa gbàdúrà àwọn ọmọ ẹlẹ́ni sábà ní kó máa gbàdúrà sọ̀rọ̀ ọ̀rẹ́ ló bá ẹ sọ ọ́ rí rẹ̀ ni. ọmọ tó máa fẹ́ wọ ọmọ yìí síbà ràgbọ́n ràgbọ́n ló ṣì yẹn ràgbọ́n ló ṣì yẹn wàá ṣe ṣé òmù ọmọ ni. ó é náà. ló ń bá wí o. gbàrà kọ́sí kọ́tà kọ́sí lè mẹ́kì máa fọ́ orí ẹ̀ jẹ́ ká wọ́n mẹ́lẹ̀ jọ wọ́n bá yà kéjì lọ́dún. yàrá òtó bẹ́ẹ̀ máa kéjì lọ́dún wa. yàrá òtó bẹ́ẹ̀ ọ̀gá fọ̀rọ̀ lẹ́ni ká wọ́n mẹ́lẹ̀ ń jọ. ilé mo fẹ́ ìgbà mi ò ẹ gbà mí o yẹ mo dá mo dá mo dá yẹ. gírọ́lẹ̀. dúró mẹ́ mo ní kó dúró mẹ́. jẹ́mi ikú ló ń lé mi bọ̀ sá ẹ ẹ wo ikú lé mi bọ̀ ní ẹjọ́ ẹ ẹ bá mi wáyé mi bẹ́ẹ̀ ní ẹ̀wọ̀n àbí pẹ̀lú yẹn tó torí tọ́. kò tí àyè pẹ̀lú tí o bá ti kú ibi báyìí bó o kú padà kó yọ bá ikú kíkú pa ẹ kó tó yẹ ìgbà ayé ti bí padà. ẹjọ sọ ẹ mọ̀ jẹ́ kíkú pa mí ẹjọ ẹgbà mí láàyè ń bí ẹjọ tó ní sọ lọ́wọ́ ẹjọ. kò tí àyè fún ẹnikẹ́ni tí ò bá ti kú ní ibí báyìí àwọn tó bá kú ní ìkọyà yẹn wà fún nínú iye bàbá mi. padà. mo lọ sí ọ̀rẹ́ mi. padà. ọ̀rọ̀ ẹjọ́ ẹni fọwọ́ ìgbọ́wọ́ sí i ẹjọ́ nítorí ọ̀nà ẹjọ́ ìṣàánú mi ẹjọ́. ọ̀gbẹ́ni o ti tọ́lá ti yẹ kó mọ̀ jọ. pariwo mo ń pariwo Oh, o. fọmọ ẹlẹ́tí kò gbọ́ mo wí fẹ́ni tó bá fẹ́ gbà kó gbà ó torí pé ikú jọ gẹ̀dẹ̀ ikú mi rẹ̀ dí ikú kọmọ gbọ́hùn tó dùn ní pani a ní mọ̀jámọ́sá la máa kíkanjú lókun èèyàn àwẹ̀ má jayé àjẹgbàgbé díẹ̀díẹ̀ ni o ayé òpin síbi kan torí pé bẹ́ẹ̀ni ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ gbogbo eléyìí tí wọ́n bá ti sanwó ok ẹ má máa ń pè bóyá ó tiẹ̀ kó balance kan tí ò tó kan tí balance yóò bá ti kọjá hundred thousand naira ẹ yọ wọ́n síta báyìí ó yẹ kabili pọ̀ wọ̀nyẹn ti wá wọ́n ti wá gbé mọ́tò wọn then kò sọ́jà kò sáyè mọ́ náà. èmi ò tẹ mọ nǹkan tó ń ṣe mánìjà aláàjì ti sanwó títí ẹ pé kí ni mọ́tò ẹ sì ń ṣe ń bì. yes dẹ́fà àwọn yẹ kó wá pìkè lánàá bọ́ ní òun ò lè mèkẹ́ kó máa wálé ní òfin ní nísà. pé dáìbà àwọn kọ́ wá gbélé nù. ẹ tẹ fi sílẹ̀ eléyìí kọ́ àti ọjọ́ wo náà ti parí owó sísan wọn. èwo bẹ́ẹ̀. ẹ red this red. ṣe ṣe ok. ẹ mọ interstate red yìí sa interstate ni so fẹ́ẹ́lì a máa wá dáwà tó máa gbé lọ before the week run àdìjẹ pé àwọn tó ní mọ́tò kọ́ wa gbé kò sáyé ni ọmọ kan tí mo sọ kọ́ wa gbé mọ́tò wọn kúrò bí ah, ah. wọ́n ti sanwó. ibi ti ṣókì náà. ẹn ọ̀wọ́n tó kù balance yóò tó kọ̀ọ̀kan any balance yóò tó bá ti wà bọ́ around eight hundred thousand ẹ kó wọn sí warehouse kó eh, kọ́ àwájú tó bá dé wọn máa kó láti tà ń eh, we need to bring in new stock. àbí àbí ẹ eh, ìyẹn tẹ̀ mú mi rántí kí lorúkọ ẹ̀ ó náà ti sanwó díẹ̀ sákàǹtì wa. Alhaji Sulaiman. ẹ yà wọ́n ti san part payment sa. má jẹ́ kó gbé mọ́tò kú òǹbí tí ò bá sanwó ẹ̀ pé confam from me kó tó fún ní kì. okay trust me i will do that sir. Uh, no problem um, abalọ ni ẹ máa yọ síta ẹ máa yọ lé síta èwo ló ní o fẹ́ tiẹ̀ okay. ẹ ìjọ ò lẹ ti fọ mọ́tò yìí last. Benz. ẹ wáyé bẹ́ẹ̀nsì ẹ gl yẹ yọ ohun àtàbọ̀ ẹ̀ síta a fẹ́ gbé wọn lọ síbì kan. ebi ọ̀dọ̀ Túnjí. ok ẹ ká tiẹ̀ kọ. o fẹ́ ka gara lọ. ọ̀daràn ni. <laughs> so yọ yọ yọ gara lọ. <laughs> náà wà náà wà ẹ kí bíbà. omi àmújù inú ni ó ń mi. ohun wa kó àmì jésù. wa kó má sọ̀rọ̀ àmì jésù. ẹ̀jẹ̀ Jésù kó dàbò. àmì Jésù. gbogbo ń ta tọrọ tá àmì o jésù. lẹ́yìn àmì àmì la máa rí. àmì àmì ìyanu kò ṣẹlẹ̀. àmì jésù. kí tẹsítímọ́nì kò ṣẹlẹ̀. amen. ìwà kò dùn. àmì jésù ní ọ̀rọ̀. àmì àmì àmì lórúkọ jésù hallelujah hallelujah hallelujah èyí olúwa lógo jésù ṣeun. ó tẹ̀síwẹ́ pé kò rẹ̀ mí. a kò ní rẹ̀ mí lórúkọ jésù kò ní rẹ̀ mí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣe mọ̀ wípé. àwẹ̀ yìí ó ti pọ́jọ́ mẹ́ta lẹ́nu. yes yes. a dẹ̀ ti break. ọlọ́run àpamọ́ àtàgbára láti bẹ̀rẹ̀ lọ́la. lágbára ọlọ́run lágbára ọlọ́run kò ní rẹwà lórúkọ jésù kò ní rẹwà. sista mi fẹ́ bèrè mo rí pé gbogbo ìgbà tá ti ń ṣe yìí orúkọ ọkọ nìkan lè máa ń dá ẹ dárúkọ ara yín rárá ẹ kí ń gbàdúrà fúnra yín rárá tí ọ̀rọ̀ bíbélì náà ni mo tẹ̀lé wọ́n ní ọkọ òun ló lórí àyà sórí olórí tá à ń sọ yẹn kó ń ṣe ohun kékeré ló ń kọjú sólórí ṣé ìwọ mọ̀ wípé olórí ogunlogun máa ń kọjú sí mi òun ló yízì fún ogun láti tètè pa nítorí náà mo ṣe láti máa gbàdúrà fọ́kọ mi àtìgbà tí mo dẹ̀ ti ń gba àdúrà fún ó ń dọ́dọ̀ mi ó ń dọ́dọ̀ àwọn ọmọ náà tó bá ti dá fọ́kọ mi ó ti dá fún wa tọ́lọ́run bá ti ń dáàbò ó ti ń dáàbò àwa náà nìyẹn ọlọ́run ló ní ká channel gbogbo àdúrà wa sí orí ọkọ tá à ń fẹ́ bó dẹ̀ ṣe yẹ kó rí ni ọlọ́run dẹ̀ ń gba àdúrà. ṣé gbogbo tẹ sọ pátápátá òye mi àmọ́ ẹ ṣì ní láti pray fúnra yín ẹ ní láti pray fáwọn ọmọ yín náà. ó dà kúrò mo ti gbọ́ kò ṣe àpò kò ṣe gan mi. ẹ wo sista mi mo ti ń wọlé. àwòdà ah, kò wúlò lágbára náà ah, ó ṣe àbúrò mi ọ̀dà o ọlọ́run bá mi ṣọ́ ẹ àṣàkẹ́ tèmi nìkan báwo ni àwọn ọmọ mi ń bẹ̀. i'm not too good but it's fine I ọmọ ẹ to lọ sí school. sọ fún ẹ pé mo ní kó má ṣèjọgbọn kó dẹ fèsì ìwé wọn ṣe ti Boy, Bankole, what is that plane? ìyàwó mi kí ni mo ṣe. no no no no no i'm just sick and tired of all this now in fact i am upset even the kids are upset every time mama be me when is daddy coming when is our daddy coming láti bí six months ago tó ti sọ fún wa wípé òun bọ̀ òun bọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òǹkà one two three four five six what is all this about I don't understand anymore. ẹ wo àdúrà ló kókó ń gbà lórí mi sórí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí we are so busy in fact uh, business wa kàn boom ni ṣe ló yẹ kó máa bá mi jó kó máa bá mi yọ because sórí bí ṣe wà yìí mo fẹ́ jáde ní kọ́lù ẹ̀ wọlé. Oh, fine fine thank God àdúrà ń gbà bẹ́ẹ̀ tó bá yá ń sìn ẹ máa sọ pé eh, àwọn obìnrin ìlú òyìnbó wọ́n ń ṣèrànù wọn ò lè mára dúró how long ni mo fẹ́ fi mára dúró man in this weather. àná má bínú ẹ ẹ fẹ́ wá yárùn àbí. for go two years go two years ni mo fi mára dúró man haven't I tried enough enough is enough mo mọ títí ẹ bẹ́ẹ̀ má wọrí màá wá nǹkan ṣe sí ṣe ti wá nǹkan ṣe sí má bínú àní o má bínú màá wá nǹkan ṣe sí. God damn it! weather ti cold ju ihà ni mò ń tọ̀ ihà every time what is all this. má bínú báńkì pèmí sí rẹ ṣùgbọ́n. olùwàdàn olùwàrọ̀ olúwa ràn lọ́wọ́ olúwa ràn iṣẹ́ ọkọ mi kó má ṣe jìṣẹ́ iṣẹ́ ọkọ mi kó má ṣe jìṣẹ́ gbogbo lílọ bíbọ̀ olúwa lágbára ọlọ́run tó tóbi nípa àti agbára má bá mi ràn wọ́ lọ́wọ́ má ṣe fi sílẹ̀ olúwa bá mi dá lóhùn bá mi ràn lọ́kàn bá mi wà pẹ̀lú ẹ̀ kórí ẹ̀ má burú kórí ẹ̀ má gbàbọ̀dẹ̀ ọlọ́run alágbára mọ́tò tó ń wà ní olúwa alágbára mo fi sí ọ níwájú lórúkọ jésù. àmín jésù. àmín jésù ẹ ti dé <laughs> how are you darling. Um, how was work. yeah very well adise tèmi. Ah, olúwa ṣe. ṣé wọn náà wà òkè báwo lè. mo wà bọ́ọ̀dù ni mo ní kí n máa pray. ah bẹ́ẹ̀ tẹ ẹnẹ náà mo bẹ́ẹ̀ mm. bọ̀ ṣoṣo àti jẹun ṣá. Oh, oúnjẹ kẹ̀yà wà nínú àwẹ̀ àtàdúrà ọjọ́ mẹ́ta bíríbírí bẹ́ẹ̀ tí ń rí. <laughs> mi ti lè jẹun bó tó ń jẹ tiẹ̀ ti rẹ́dì àdúrà ṣáàgbà àdúrà tẹ̀ tí ń gbà ní torí ó hàn ìbáwá rè àdúrà ń gbà I am the luckiest man in the world àṣẹ ah, wa rí irú obìnrin tí ẹ wá ṣọ̀wọ́n mm. ah, irú obìnrin tí ẹ ṣọ̀wọ́n because um, sorry honey you are one in a zillion ni kì í sọ kò ń ṣe million mm. zillion tó tọ́ ni irú obìnrin tí ẹ ṣọ̀wọ́n iná òun ló máa jẹ́ kí n bí ẹ question yìí though a very funny one ó they were interesting <laughs> ó ṣe jẹ́ pé each time tó bá ń gbàdúrà o kì í hmm. gbà fún ara ẹ̀ kó ní ẹ̀mí Abímbọ́lá àtọ́kẹ́ o báyìí báyìí àfọkọ mi láàárọ̀ ọkọ mi lọ́sàn-án ọkọ mi lálẹ́ ibù lóòrù gan àdúrà ẹ̀ ló tún máa jí mi màṣá máa gba àdéyanjú ìṣọ̀lá o ọlọ́run ṣe báyìí fún ọ lórúkọ jésù kristi o kí náà kọ́ ẹ má ṣe kọ̀sálẹ̀ àpò gbogbo màṣá àjí máa ah obìnrin yìí obìnrin yìí mm. sórí gbogbo àdúrà yìí ò ní já sásán. àmín àmín jésù àmín um, jésù because um, bí bíbélì ṣe kọ́ wa nìyẹn ó eh. eh, ní fẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bí ara ẹ̀ ṣó wá rí ọkọ òun lórí aya gẹ́gẹ́ bí Kristi fúnra ẹ̀ ṣe jẹ́ olórí ìjọ sórí wọn nítorí kan bá sun ẹ odidi ọmọ kó wọn gbà ọkọ mi tó bá dáa fún ẹ á dáa fún mi hmm. tó bá dẹ̀ ti dáa fún mi ti dáa fáwọn ọmọ tàbí láti bẹ̀ lèmi náà wá nawọ́ sí àbúrò ẹbí ará ojúlùmọ̀ gbogbo wọn káàkiri àwọn náà jẹ́ ń bẹ̀ ṣe wá rí àwọn tó wá jẹ́ àwọn òṣìṣẹ́ titi yín náà àwọn náà tún jẹ́ ń bẹ̀ torí wá sanwó iléèwé àwọn ọmọ wọn adélé afúnyàwó ẹ̀ lówó èyí tó jóbìnrin tó bá yín ṣiṣẹ́ tóun náà bá délé ó ní àǹfààní tó tún máa jẹ́ fọ́kọ titi ẹ̀ náà bẹ́ẹ̀ yẹn àti bẹ́ẹ̀ yẹn lọ ló fi jẹ́ wípé torí ti yín bá ti dára sẹ́ ó di dandan kò di ti òkèdè náà kó dára tẹ̀bítẹ̀bí nǹkan kò gbúdọ̀ ṣe léyìí ah! mo gbúdọ̀ máa all the time. ó ti yé mi báyìí ṣé ìmọ̀ àti òye tọ́lọ́run fún ẹ kò ní bàjẹ́. àmín mi jésù. ohun àmà pọ̀ sí ni. àmín jésù. èmi mọ̀ pé mọ̀ọ́dọ̀ yìí mò bá gbélé. yóò wọ́ yóò wọ́. Ah, I love you very much. I love you too darling. ìwọ yàtọ̀ ni ẹ̀dá ọ̀tọ̀ ni ẹ̀ torí àmọye obìnrin tí ò tiẹ̀ rangún iṣẹ́ ọ̀ràn kan wọn ẹ̀bí ó dáa fún wọn bí ó dáa fún wọn kò kàn wọn tọ́wọ́n bá yà ti gbélé ayé tó ń ṣe tiwọn kọ́ máa wọṣọ kọ́ máa lọ kọ́ máa lò gbà kọ́ máa wọṣọ lọ pàtì ọ̀ràn gúnṣẹ́ àwọn ẹgbẹ́ kí lọ́kọ́ ó ṣe ó hmm. ṣara wọn rárá. Hmm. ìyẹn ò dáa. I'm very glad for us. Ah. I would love you to the moon and back. Oh. Ṣadé. Ẹ káàsán. Báwo ni? Not bad. Mo ló dà báyìí. Mo fẹ́ rí ọ̀rẹ́ mi kan nínú estate ń bẹ̀ yìí. Ṣadé ló ṣẹlẹ̀ kó tiẹ̀ da ọ̀rọ̀ mi ro kó tiẹ̀ kọ fún mi láǹsà kan tó ṣe dáadáa ẹ́. Ló ṣẹlẹ̀. Ok ọmọ kan ọmọ kan ṣẹlẹ̀. Eh. O ṣe jẹ́ ká sáré sọ̀rọ̀ bó tiẹ̀ ṣiṣẹ́jú méjì, ok? Ẹ wo kí lẹ fẹ́ lọ́wọ́ mi gangan? wọlé náà kò já sọ̀rọ̀ <laughs> wọlé <sighs> ẹ wọlé. Afọláṣadé ó ti ó ti rí bákan láti ọjọ́ yìí kó má dà pé bí amọ̀kàn wọn mò ń mú lẹ́sẹ̀ mò ń hàrá sẹ́ẹ̀ ẹ ń tiẹ̀ kọ dàrọ̀ irú òkú fún mi lánsà gidi. ẹ wo mi understand yín o kí ni tẹ fẹ́ gangan lọ́wọ́ mi. ah tí mo fẹ́ ṣá ah ìfẹ́ yìí náà ni ìfẹ́ yìí náà ni. ìfẹ́ ṣá. ẹ ẹ kò nífẹ̀ẹ́ mi. kò tún understand mi. ẹ mo ní kí ni tẹ fẹ́ gangan lọ́wọ́ mi ok ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. ok good. ṣé ẹ ti máa rí mi. mo ti máa rí mo ti máa rí i ẹ ti máa rí ṣé ìyàwó yín ò bímọ ni. ìyàwó mi kúkú bímọ ẹ lọ́ọ̀fù ìyàwó yín. ah mo lọ́ọ̀fù ìyàwó mi. kí lẹ wá wá kí lẹ fẹ́ látọ̀dọ̀ mi. ok very good ṣe mọ̀ pé wọ́n ló béèrè báyìí sí máa fún ẹ lánsà appropriate answer sórí eh, hmm, ilé ayé yìí ilé asán ni sórí lóòótọ́ mo marry mo bímọ mo dẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó mi but tó wá wà ń bẹ́ẹ̀ ni màá ṣàlàyé fún ẹ. okay now mo ti jókòó mo ti wo ilé ayé mi mo tún wá wò wọ tí mo bá pàdé mo bí bí bí bí gbígbà tí mo x-ray ẹni tí tí tí mo fojú inú wo ẹ báyìí pé ah this is the person tí mo wò pé tó bá wọlé ayé mi báyìí àyípadà rere ló máa bẹ̀rẹ̀ ah. tèmi gan mọ̀. Oh. so ẹ kàn fẹ́ make use of me ẹ fẹ́ use me and dump me. èmi ah. èmi èmi adéyanjú adédire make use of you use and dump tí n bá tiẹ̀ ní ní èrò lásán débi pé màá wù ní ìwà bíi ti màá ṣe kí ah, ah, ìpè olórí ẹbí ju kí kí kí ilé ayé mi dàdúrú ah. kí kí má rí bá ti ṣe kí gbogbo nǹkan kó má lọ. ẹ ẹ da ẹni sùn ṣó le tó tó yẹn ni. níwọ̀n bó ṣe ká mi lára ni pé ká mi lára ni ok ṣo fẹ́ gbọ́ ṣo fẹ́ gbọ́ mm. sórí royal family mo ti wá wàá ti máa gbọ́ adédire royal family mm, mo máa ń gbọ́. you see very popular family èmi là kọ́ bí ọba àná yes i'm here apparent to the throne ọba lọ́la ni mi bẹ́ẹ̀ ni ṣùwárí bọ̀tí tí mò ń sọ fún ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ni pé sórí ìyàwó mi ó bí ọkùnrin ó bí obìnrin bọ̀ sórí ọmọkùnrin wa yẹn tó yẹ kí ó gorí ìtẹ́ nígbà tẹ́mi bá ti ṣetán tẹ́mi rè bí agbára ọmọ yẹn a ṣèwádìí a rí pé ọjọ́ ọ̀la ẹ̀ ó lè rí bákan bákan ìyẹn gangan ló wá kan mí lóminú tí mo wá ń gbé ìgbésẹ̀ tí mò ń gbé yìí pé ah kí n wá wọ̀rọ̀ kan fi ṣàdá kí n ní àrẹ̀mọ tèmi náà so ọmọ yẹn ń sìn ọjọ́ ọ̀la yẹn ò ní dá and again nígbà tí ìyàwó mi máa bí ọmọ méjèèjì yìí náà cs ni wọ́n lànú ẹ̀ ni wọ́n lànú ẹ̀ ni. ẹ wọ́n sì lè bí mi. so ah no no no no doctor ti sọ fún wa pé ẹlẹ́nkejì yẹn gan risk ni ká máa sọ pé a fẹ́ dán lẹ́ẹ̀kẹta o ká máa try rárá o ó lè já sí kú láti nǹkan burúkú àná ṣe tibẹ̀ yẹn ó dẹ̀ wá pọ̀ dandan sí kémi lára ẹ̀ mọ́ tó máa tó máa gbẹ̀yìn mi kí ìdílé wa kó má máa di pé à ń jọba nídìílé wa ó parun látòrí orí tèmi tó ti yẹ. ẹ bọ ẹ kàn ń sọ náà ni tí ẹ bá fìl pé mo máa lára ẹ tí mi bá wá lára ẹ tí mi bá bọkùnrin fún yín kọ that means ẹ máa fẹ́yàwó mi. èmi fẹ́yàwó léwọ i reject it mm. pé kí ló ṣẹlẹ̀ ṣòrí tó bá rí bẹ́ẹ̀ tí o ò bá bí ọkùnrin fún mi o mm. ẹ á jẹ́ pé ọlọ́run ti kọ́ bẹ́ẹ̀ ni màá gba kádàrà ni màá gba màá gba kádàrà gba kó dúró màá gbà fọlọ́run ni ṣùgbọ́n pé kí fẹ́ràn lé ẹyẹ obìnrin lé ẹ ah tí n bá tí n bá try ẹ tí n bá try ẹ kí lè lanu kó gbé mi mi. ah no kò tí tó yẹn no no that's it that's it. kò tí tó yẹn. that's it. ẹ eh, ok mo ti gbọ́ yín. good. bọ mi ti sọ fún yín pé mo gbà o. má jẹ́ kí bọ̀ tiẹ̀ tún wọ̀ mọ́. Ah, olú ti gbọ́ jẹ́ kó. ẹ̀mí ti gbà á ẹ jẹ́ kí n lọ́ọ́ máa rò ó. ok for the final time àbí kó ro for the final time mm, mo mọ̀ pé sí ayọ̀ ni màá gbọ́. <laughs> ok ẹ so kí ló máa ṣẹlẹ̀ ṣé. ẹ mo fẹ́ máa lọ náà ni. ẹ it's alright alright jẹ́ ká ṣe báyìí kókó fún mi nọ́mbà ẹ̀ ah, ṣe wàá ṣáà fún mi lọ́tẹ̀ yìí bóyá zero ṣáà ló zero eight one. Um, Bankole ṣé account department wọ́n ti rí ẹ pẹ̀lú statement of account. wọ́n ti rí concern ẹ̀ ah. wọ́n ti ní kó fọwọ́ tẹ̀sẹ̀. èmi ò rí nǹkan kan. Ah, àbọ̀ kí ló ń ṣe bọ́ọ̀ yìí nídélé tó ti fi wọ̀n mí mo ti sọ pé kó forward ẹ̀ ṣe. ẹ olómọ a máa ṣe àdéhùn is a very serious minded boy náà ṣe bóyá nǹkan kan ló ṣì ń gbọ́ wọlé. Ah, so then àwọn <clears throat> ọjà wa tó wà lórí omi at least by end of the month tí yẹn náà bá tún dé ń sìn kí ọdún yìí tó parí àti ẹ̀ lè rí nǹkan tà tó àti gbogbo ẹ̀rìn àtúgbẹ̀nu wa gan. ọmọ nǹkan ẹ̀rù bá ẹ̀rù bá bí bàbá wò. torí ọjà tá kó sórí omi this ó ti pọ̀ ju nǹkan tá a máa ń. ìlò pọ̀ ìlò lànà four billion ó pọ̀ jù ok mo understand ẹ̀ àkẹ́rẹ́ àjù pé one point something billion two billion ẹ̀ ṣé four billion náà àmàfi kọ́tà máa fi pánkọ́ òòrùn yẹn kí wọ́n á lọ bẹ̀lẹ̀ manager ilé ìtọ́rọ ẹ̀rìn wọlé yìí kí ló dé tí ẹ ti ṣe kí n gba account statement náà. àwọn freight company wa ti pè mí wọn ní ọjà tá à ń retí ó ti dé sá. ọjà wo ló dé. ṣé sáńtì ọ̀ràn ni àbí. ọjà wo ló ń sọ yìí. wọ́n ní ọjà wa ti láǹsà. wàá èmi ò ṣe pay full o àfọ̀nṣe fúrufú de la wa. àgbà mi kẹ. mo mọ̀ pé lọ́wọ́ àwàdà kan báyìí má bà mí ṣàwàdà ká dára. àwọn ṣe pè mí ní ìkọ́ òun ọ̀rẹ́ ìkọ́ òun olówó lẹ́sà. wọ́n jóná statement of account ló ti mi ìtìrì yẹn tiẹ̀. mo ti sẹ́ndẹ̀ sí sá. ó sọ pé òun ò rí ó dẹ̀ sọ pé ṣébí mo ló sẹ́ndẹ̀ sí. mo sẹ́ndẹ̀ sí mail sá. mail mail ok tí n bá ṣí system àmà wò. ó yà á jà pa àsórí tó ń sọ yẹn. o sọ pé freight company wa. bẹ́ẹ̀ ni sá bọ́ end of the month lọ sọ second week la ṣe wà yìí. ẹ mọ̀ pé àwọn tá à ń lò yìí wọ́n yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá efficient kan. a jẹ́ pé iṣẹ́ ti yàtọ̀ nìyẹn o. iṣẹ́ yàtọ̀ owó náà bẹ́ẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ gbọ́dọ̀ àti fẹ́ rówó wọ owó tí máa ń tètè káyà sókè jù anyway sórí lọ́dọ̀ tiẹ̀ ẹ̀yin tètè lọ sí port pie kò mú èèyàn kan bí méjì dání kẹ ẹ ṣe gbogbo paper work tó necessary kẹ ṣe documentation yẹn kó kúnná kó lajú ẹ̀rọ báyẹn kó rí gbogbo fígọ̀ yẹn pọ̀ èyí tó bá wá jẹ́ grand total ìwọ sẹ́ndẹ̀ sáwà káwa mọ ọkọ̀ táwa táwa mọ máa sáré fún un. ó yẹ múùmù sí ẹ múùmù sí kó pè wá tó bá ti dán all right ẹ má fi falẹ̀ o. can you imagine. mọ bọ mọ bọ. ah ìwọ máa káyà sókè. ah hello hello yeah good afternoon yeah adeyanju adedire okay. Ali alimak bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a ní a ní a ní a ní all sort of brands ẹ lè máa sọ ìtẹ̀fẹ́ gangan SUVs bíi mélòó twenty ah ok ó wà ó wà ó wà ẹ mi ò bá ní pé kẹ kúkú wá sí ọ̀dọ̀ wa kẹ wá wo showroom kẹ. Ke kẹ́ mú àwọn tẹ́ bá fẹ́ brand new yeah bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó wà ok a máa retí gbà yẹn yes we are around our around right, ẹ ṣe gan right. yes kí ló ń ṣẹlẹ̀ <laughs> kí ló ń ṣẹlẹ̀ rere náà ni ìjọba eh? tọ́lọ́hún bá ṣe rere àlọ́ ṣe bí àwọn alimark ṣàgbọ̀ wọn náà fẹ́ cars. SUV, brand new, 20. Ah! Praise, praise, praise the Lord. Hallelujah! Somebody. Èmi ọ̀rẹ́ báyìí, ó ní máa káyà sókè, ó nígbàgbọ́ ìyanu lolúwa. Àbúrò náà rí báyìí sí, ṣé rí báyìí? Ṣé àti clear ọ̀rọ̀ wa báyìí pẹ̀lú ọrùn? Brand new SUV. Àti máa gbowó sápò. Wọ́n bọ̀, wọ́n bọ̀, wọ́n bọ̀, ò ṣáà rí nǹkan ta ni lórí igbá. Olúwa tóbi. Ẹ̀ ṣorí wá ti clear ọ̀rọ̀ wa. Olúwa tóbi. Ọkọ̀ àkọ́tì máa ń tẹnu mọ́ nìyẹn pé ṣorí tí ó wọn ìyàwó lè wáyé òòṣà ni wọn lẹ́yìn Ọlọ́run àwọn ìyàwó tí wọn máa bọ ọrùn ni o wọn sọ pé torí ìyàwó tèmi ó ti dìyà àdúrà tán àdúrà ni látàárọ̀ tó bá jí báyìí lọ́sàn toru toru. akọ̀dúró bá abẹ́rẹ́ àdúrà léyanjú kó má kú kó ẹ̀ má ròkè kó ẹ̀ má kọ̀sàlẹ̀ apó lórí iléeṣẹ́ wa náà àdúrà ni kọ́ aṣáà má ròkè kó má ròkè. má ròkè ẹ̀ bọ́ ìyàwó tèmi náà gbàdúrà kì í ṣe ìyàwó tiẹ̀ ẹ bọ àdúrà àdúrà lọ ni. a tèmi yìí tiẹ̀ tí ó ń gbọ́ngàn làdúrà lẹ́yìn ọlọ́run ìyàwó mi ni. ìyàwó tèmi náà ni ìyàwó tèmi ni àdúrà ìyàwó ti tiẹ̀ kàn pọ̀ ju ti tèmi lọ. Mr. Adéyanjú ẹ ti rí nǹkan tẹ fẹ́ rí báyìí o kò ń ṣe léyìí tí máa pè yín tí ẹ̀ ní pick call yín àbí tí máa send message yín tí ẹ̀ ní reply mi tí nọ́mbà yẹn máa máa ṣe nọ́mbà busy nọ́mbà busy. ṣẹlẹ yìí obìnrin yẹn máa wà interesting ṣá àtijọ́ tí mo ti gbọ́njú báyìí mọ̀ra mi lọ́kùnrin mo ti ń gbọ́ gbólóhùn yẹn ẹ ẹ ti rí nǹkan tẹ́ ń wá ẹ ti rí nǹkan tẹ́ fẹ́ rí ẹ kí lẹ tiẹ̀ fẹ́ lọ́wọ́ mi gan-an àmọ́ gbàdọ̀ kò sí nǹkan kan náà bẹ́ẹ̀ gbólóhùn lásán ni ó dà kí ni ojú àwa yóò ti rí rí wo wo now look at me look at me ṣé ojú mi wo gbogbo àgbọ̀n yìí ṣòro pé mo kún ni orí ó ní bí gbogbo ibi tí mo ti là kọjá ó ní tójú ti ẹ má máa lò fáwọn àkàntà máa tí ọba ẹ it's not fair anyway ṣòro jẹ́ sọ fún ẹ tí mi ò bá nífẹ̀ẹ́ mi ò ní ká máa bọ̀ nílé ìtura because ìgbé tẹnumọ́gi ogun ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ o mọ̀ bẹ́ẹ̀ mi náà ṣe persist tí mo wà lórí ọ̀rọ̀ ẹ mo wà lórí kéèsì ẹ̀ gan o mọ̀ nǹkan tó dí òmìnirí náà èmi ò dẹ èmi ò dẹ fi mi ò fi wà sí ẹ fún yẹn kọ́ i love you naturally ìfẹ́ yẹn wà lọ́kàn mi ni mi ò ń ṣe é mọ̀ pé wúwà bẹ́ẹ̀ kí wọ́n bóbìnrin wọn ò tẹ́ ẹ lórí pé kí ni kan ó léwu gan léwu gan ó kọ́ tó ṣẹlẹ̀ ní ẹ please there is nothing no. torí àti lọ́kẹ́ ọkọ mi ò dé ń pẹ́ báyìí o kí ló wá lè ṣẹlẹ̀ tọkọ mi wá pẹ́ báyìí díẹ̀ lẹ́yìn ó máa ti dé before now. Ah, ànígbọ́lá burú lórúkọ Jésù. Oh. sorry excuse me. Um, yeah, uh, hello love. ah hello dear àlàáfíà ni ọkọ mi ẹ mọ̀ ń wo pé ọjọ́ ti lọ náà ni pé yẹ kó ti kó ti dé mo rí pé ó ti dé ṣé òsì kí ló ṣẹlẹ̀. dádò kò sí problem má bínú um, ó kú bí wọ́n náà àká close báyìí ni wọ́n pè wá láti Àbújá wọ́n gbéṣẹ́ kan fún wa ni alẹ́ láti sáré treat eh, iṣẹ́ náà Ministry of Culture làbújá ni wọ́n ní ká supply cars so èmi àti Bankole ń sìn orí ẹ̀ la wà báyìí tá à ń ṣe paper work yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí so adẹ̀ láti yanjú ẹ̀ ká tó fọ́ fèsì lẹ̀ cause aláti fún ọ ní feedback làbújá ní ìrọ̀lẹ́ ìmàlẹ́ iná. ah ah ah ó dáa kò burú gbà yẹn jọ nítorí ọlọ́run ọkọ mi ìṣọ̀lá ṣáà yanjú everything ṣé mọ̀ pé nǹkan tó bá ti jẹ́ tìyàn méjì níṣẹ́ lẹ́yìn máa rọra farabalẹ̀ ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa o má ṣì tó o ọlọ́run elédùnmarè àdèbá mi bá ẹ lọ́wọ́ nú ẹ̀ wà á yanjú ẹ̀ á já sí rere lágbára ọlọ́run just take it easy i was just worried like ah ní o kì í pẹ́ báyìí náà ni but nígbà tí mo ti wá gbúrò ẹ̀ tí mo ti rí pé ìṣe nǹkan lọ́fíìsì ni kúkú farabalẹ̀ kó yanjú gbogbo ẹ̀ á dẹ̀ já sí rere á mèso rere jáde lágbára ìjẹ́ jésù. ẹ bẹ́ẹ̀ àti ẹ̀ ti ń ṣe lọ in àti ṣe débì kan ọ̀nà iṣẹ́ náà pọ̀ gan wo tó bá rí mi báyìí gbogbo tébù iwájú mi báyìí ló kún fún pépà tá a yanjú ẹ̀ eh, a máa yanjú ẹ̀ náà kí n tí n bá yanjú ẹ̀ èmi gan lè kúrò lọ́fíìsì. ṣé àrùn afarabalẹ̀ ìgbà tó bá tó ṣe náà ni ìgbà tó bá tó délé náà ni mo kàn fẹ́ mọ ibi tó wà nígbà tó mọ̀ pé wọn náà kún pẹ́ báyìí eh, no no problem. tí n bá ti ṣe tán pè tí n bá ti ń bọ̀ nílé. Eh, just take it easy take your time take your time on it all right darling all right bye see you later jésù àsìn ìdílé. all right. Ah, èmi náà wò náà pé bàbá yóò tó pé báyìí. Ah! ọkùnrin. Ah, obìnrin kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe. bẹ́ẹ̀ ṣe máa ma parọ́ fẹ́mi náà ni o. irọ́ ṣe máa parọ́ wọn. kí ló kí ló ń gan náà irọ́ ìyàwó mi nìyẹn náà ṣé o fẹ́ kí n sọ fún ibi tí mo wà ní ìfọ̀rí mi. àwọn tó wà mo tó fi wá pẹ́ báyìí lọ́fíìsì ó ní láti jẹ́ nǹkan tó ní ìdí àdúrà o torí tí yóò bá ń ṣe pé ó dàrú díẹ̀ um. ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run tó nípa àti agbára àdúpẹ́ aláyọ̀ àyìn lógo nítorí tí o ṣeun nítorí tí o ṣeun nítorí tí àánú rẹ dúró títí láéláé ọlọ́run alágbára ọ̀rọ̀ ọkọ mi náà ni mo tún bá wá báyìí o lórúkọ jésù ó yanjú àwọn nǹkan kan lọ́wọ́ nínú ilé iṣẹ́ olúwa alágbára kábíyèsí ọba jẹ́ kó yanjú ẹ̀ sí rere jẹ́ kó lójútùú olúwa má jẹ́ kó ta kókó má jẹ́ kó dàrú mọ́ lójú lórúkọ jésù ọgbọ́n ìmọ̀ òye àti àlàáfíà èyí tá a fi ń to ilé iṣẹ́ èyí tá a fi ń to ètò ayé ènìyàn èyí tá a fi ń lè ṣe ní kíníkíní kó lè dára ní orúkọ Jésù Olúwa mi gbé ìwọ ọkọ mi. Ah, Afọláṣadé mi. Má yà mí mi. <laughs> Ṣé ọ̀nà rí báyìí sìn? Ọkọ ẹ ti balẹ̀. Ah, ah, wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lèmi. Nǹkan tí n bá ti sọ pé màá ṣe, màá ṣe náà mo rántí ọjọ́ rẹ tó ń sọ pé ẹ ẹ ọkùnrin ẹ ẹ ti rí nǹkan tẹ̀ ń wá nǹkan tẹ̀ sọnù tẹ̀ rí kíní kan bẹ́ẹ̀ la máa pè yín sílẹ̀ ní gbágo la máa send text lẹ̀ ní down la máa ṣe gbákan lẹ̀ ní ṣe ọ̀dà ta ló wá létà ní kiri lórí fóònù sí èmi ni o mo léwọ̀ kiri báyìí tí n bá send text ẹ̀ ń gbà mí látàárọ̀ ó dalẹ̀ kó tó down ẹ má bínú ẹ business nǹkan mo lọ kọjá mi èmi ti gbà ẹ tọwọ́ tẹsẹ̀. mo tẹ̀sí ẹ so bó ṣe rí nìyẹn tí wọ́n lé mi ò tiẹ̀ dúró kó fún mi pass mark èmi fúnra mi ti pass torí mo mọ̀ ni you know so um, ìwọ fúnra rẹ̀ gan tí ò bá ń ṣe eré èèyàn tó jẹ́ ni èmi náà ráyè obìnrin lọ títí ó yàtọ̀ lóbìnrin irú ẹ̀ ṣọ̀wọ́n you are one in a million <clears throat> one in a billion. for real. ah òun béèrè for real <laughs> i'm telling you sórí ìgbà tí wọn náà ti dé ilé ayé mi èmi náà rí yàtọ̀ ó tàn mọ́lẹ̀ rẹpẹtẹ gan wọlé o yeah yeah yeah so èmi gan mo tún wá ṣe kí ni mo ti decide pé final bus stop tèmi lèmi náà wáyé ah kò sí rárá kò sí ìwọ ni ah. i'm telling you. in fact èmi náà appreciate you. in fact mi tẹ̀ mẹ́pẹ́ Ah, ẹ surprise me. Ah. honestly mi ì mọ̀ pé ẹ lè ah, mo ti wo gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ bóyá sweet mouth pé ẹ lè dúró lórí àdéhùn. èmi láì ṣe politician politician ló máa ń mẹ́rin dúdú wa àbáyé ṣọ̀nà àfún iná àṣẹlẹ̀ tẹ́ bá ti gbàgbọ́ báyìí wọ́n yá dànù ni ẹ̀ mọ̀ kó wá ṣe gbogbo ọjà irú àwọn tó dànù wọn lèmi <laughs> tó bá o mọ̀rẹ́ mi ọba Fẹ́mi Hamzat àná àmàsàn ẹ̀ lẹ́ta deputy governor Èkó ni very straightforward <laughs> eh, ara ẹ̀ ni mo ti kọ́ ọ̀ kankan èèyàn gbọ́dọ̀ máa sọ nǹkan tí ò ní lè ṣe then ṣe èyí tó bá sọ òun ní iye ọmọkùnrin ló ti yẹ <laughs> eh, ah, ó yàtọ̀ o ó yàtọ̀ o and I love you I love you. Are you sure? 100% <laughs> sure. you know me. Afọláṣadé. Yes. Ṣé òótọ́ ni olóyún àbí o fi ń bá mi ṣeré ni? Ah, ah. Báwo ni màá ṣe fi rẹ̀ ṣeré nígbà tí mi ń ṣọmọdé? Òótọ́ ni mo lóyún. Ọ̀rọ̀ mi ń ṣọmọdé náà but o ah, kò lè fẹ́ máa fi try mi wò kò fi fẹ́ mú mi gàn. Báwo mo ṣe máa fi rẹ̀ try o? Lóòótọ́ ni mo lóyún o, mo serious pẹ̀lú ẹ̀. Ok, ká tiẹ̀ gbàá gbà sí pé olóyún but um, nǹkan tí mo fẹ́ sọ gangan ni pé e, e, get through the lane náà ó mọ̀ máa ṣàlàyé yọ lane, náà sórí everything ni ó máa ní plan kó lè kó lè kun rẹ kébí ẹ̀hún ṣe fẹ́ ṣòtí get cause owó mọ plan tèmi ní fún ẹ mo ti la gbogbo ẹ lẹ́ẹ̀bá lórí pépà pé lẹ́yìn stage by, abọ́ stage by, stage by, bẹ́ẹ̀ títí tó máa fi mature So sórí tó lóyìn ó máa weaken nǹkan díẹ̀ so wọ́n kọ́kọ́ yọ ọ́nà sórí tó bá ti tó táìmù yẹn tí mo dé stage tí mo wò yẹn bí stage four five yẹn then oyún lè wá kò bá jẹ́ bẹ́tà mo ready right now just just get rid of it ó yẹ. any point. ah good <laughs> i'm happy <laughs> thank any you. any point bọ́ mi lè ṣẹ́yìn àmì ah, lè ṣẹ́yìn wọ́n ti sọ fún mi wípé even kó jẹ́ wèrè ni mo lóyún fún mi ò gbúdọ̀ ṣẹ́ oyún eléyìí mo máa bí ni mi ò lè ṣẹ́yìn o eléyìí tá a ti ẹ̀rọ ojú yín lẹ̀ yìí kí lẹ máa jẹ kí n bá yín prepare kí lẹ máa jẹ. oúnjẹ àjẹjù inú ni oorun ni. Ah, kí lẹ fẹ́ jẹ. inú ni oorun ni. ìwọ̀ntúnwọ̀nsì ló ah, ń bá ìsọ̀tì oníṣọ́ oníṣọ́ àbí ó fẹ́ tẹ̀sẹ̀ fún ẹ̀ ṣùgbọ́n pàgọ́pàgọ́pà ṣùgbọ́n fún agídí ata kò tó tọ́ mọ́ lọ sori tó bá wà kọ̀ jálẹ̀ tó sọ pé tinubu ló fẹ́ ṣe kó tójú ẹ̀ máa rí àrẹ akọ̀ o i'm telling you sincerely torí mo mean now ẹ̀ẹ́ ok ẹ̀rọ ẹ̀la wà yìí tí ò ń bọ̀ lọ́nu ah èmi èmi ní nílùú yìí àwọn ọ̀bẹ ah, hello. orúkọ tá máa sọ ẹ ní ẹ̀ ló ń pè. idiot kọ́ máa ní o ṣé ó dẹ̀ máa ṣoore kó tún àdìbí mọ́ lọ́wọ́ ni. àkọ́kọ́ ah, mi calm down eléyìí pọ̀ mú wò pé ah, ata ló ń pariwo tó tó yẹn kò lè jẹ́wọ̀ mi ń gbọ́ kó eh, pariwo ariwo rẹ̀ bẹ́ẹ̀. you know me èèyàn jẹ́jẹ́ ni mí. kí ló dé kí ló ṣẹlẹ̀. ìdí ọ̀tún kan ló wá sọ́fíìsì gbà yan ah. ó dé ó bẹ̀ sí sunkún ó ṣe gbogbo ẹ̀ ayé òun fẹ́ bàjẹ́ òun ní mọ́tò business òun dọ̀ kíní kan àgbà kan ok mo ní fine à fún ẹ hmm. payment plan wa rèé lè o lè sanwó bí ẹ̀mẹ́ta ok iye báyìí ló máa kọ́ kúlẹ̀ o seventy five percent o ó ṣá bẹ̀bẹ̀ mo ṣá gba ètò wà lọ́wọ́ ẹ̀ bó nǹkan tí mo ṣe mi ò jẹ́ kí Bankole mọ̀ nǹkan tí Bankole bá mọ̀ ni ìjà ló máa mú láàrin wa mo ṣorin yẹn tó ń sìn mo á sìn lówó bí kò máa gbé mi bí kò máa fẹ́ mo mo wá hide number sí mo wá pè ó wá yẹ yẹ o tún bá mi argue. tí Bankole bá gbọ́n sìn èmi àti ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ń jà look at the asshole tí ẹ̀ tún àwọn tún tẹ́kì mi lórí right mi lórí oore tí mo ṣe eh, eh, kò sanwó sí odogun o tún halẹ̀ mọ́ mi. ọkọ mi calm down calm down afojú ẹ̀rí kan. Ah, it's okay bó ṣe ń sọ fún náà nìyẹn tó ń bá lérí ó mọ pé ayé ti gbẹgẹ gan ni gbogbo nǹkan tó ń sọ yìí lè lọ máa record ẹ down and before you know it á lọ record á lọ report ẹ pé òun threatening life òun and you know what that is àwọn ènìyàn ti burú gan you have to calm down àmọ́ ọlọ́run akọ wa mọ̀ ṣe ọlọ́run akọ wa mọ̀ ṣe pẹ̀lú ọkọ mi mo lè tètè calm just calm down calm down. no it's okay it's okay i want to i want to immediately cut it eh, off. Eh.

ní tí mo fi ṣàdúrà má má yẹ kí fi ṣépè o adéyanjú ẹnu tí mo fi ṣe àdúrà yìí má jẹ́ kí ṣépè o ìṣọ̀lá. I know you love me. Kò tiẹ̀ yí bí mo ṣe ṣẹlẹ̀. I'm telling you. Ayé mà ní ká o. Adéyanjú lóòótọ́ ni mi ò rí ọlọ́run tó ṣe ẹ̀dá mi sáyé mi ò rí rí àmọ́ mo fi ẹ́ sí position ọlọ́run mi tó ń gbénú ayé mo fi ẹ́ sí position adé orí mi gbogbo nǹkan tó dé yẹ kíyàwó máa ṣe fọ́kọ pátápátá gbogbo ẹ̀ ni mo ṣe mo tún wá ń ṣe jù bẹ́ẹ̀ lọ adéyanjú. mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ sẹ́ẹ̀. ìwọ wá ń sọ fún mi wípé ìwọ fún yàn lóyún adéyanjú wà lọ́yọ̀ fún ẹ lórí ilé ayé ah! ọdẹ dúró nílẹ̀ ilé ọdẹ ṣèyí tọ́ ó fi ẹsẹ̀ sílẹ̀ ó parí sókè adéyanjú ó ṣèyí tọ́ fún mi. Ah! oríjì mi ni ìjọba ọlọ́run ah! kò yé mi náà tí bá ló yé mi mo tọ́ra mi ni. Ah! Sorry, láti ọjọ́ tí mo ti ya ojú mi tí mo ti fi pàdé ẹ̀ títí di wákàtí tá à ń sọ̀rọ̀ yìí kò sí ọjọ́ kan tó fi bà mí ní jẹ́rí ẹ̀ ṣe wá gbọ́ èmi náà á ṣe tán láti fi dá ẹ lójú pé èmi náà o Adéyanjú Ìṣọ̀lá mi ò ní fi gbà kan báyìí fi bà ẹnu jẹ́ tí n bá wá gbérù gbèsè nu àbí mo lọ́kàn ni ọjọ́ yẹn ni kíkì náà kò ṣì kó pa mí. You don't have to say that no ìfẹ́ ni I love you. Ìyànjú ìṣọ̀lá. Adéyanjú ìṣọ̀lá. wá fi mí ṣe àwòkọ́ṣe. Mm. I don't wanna be a bad influence to be Cause I am a role model. Looking up to me. Balẹ̀ ni mo jẹ́, wọ́n wo ṣe mi. Èdùmàrè yóò lọ bẹ̀bẹ̀ bí mi ṣe kọ́ ṣe rere. Wá bí mi ṣe. ránṣẹ́ torí kó wọn àfẹniṣe ọ̀rọ̀ ìtàn ní dọ́là torí kó wọn àfọníṣe là nígbà tí ó dọ́là. iṣẹ́ èṣù ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀bẹ̀ tèmi fẹ́ bẹ̀ ni pé mi ò dẹ̀ fẹ́ ká gba èṣù láyè mo fẹ́ kó ro ọlá ìfẹ́ tẹ́ ti fi ń bára yín bọ̀ látọjọ́ tó ti pẹ́ ọjọ́ tó ti pẹ́ òun ni mo fẹ́ kó rò jọ nítorí ọlọ́run wo ọmọ tó wà láàrin ẹ̀yin méjèèjì kó bá mi dáríjì aṣọ àpọ́nlé ẹ̀ kò ní fàyà jọ mo fẹ́ kó pọ́n mi lélẹ̀ ni nítorí pé òun kọ́ ló sọ pé kí n wá síbí mo dìídì dìísà bí n ṣe sọ tẹ́lẹ̀ wípé mo fẹ́ wá bá bẹ̀bẹ̀ tá a bá ń ba lọ bá ṣe ń ba lọ yìí ó máa fẹ́ tán ọmọ tẹ̀bí jọ nítorí tọ́lọ́hún mo mọ̀ pé ọlọ́run ló ń sìn ọlọ́run yẹn ọ̀dẹ̀ wa ní dojú tiẹ̀ bá ń wo tọ́lọ́run mọ́ lára jọ aya mi àbí kí n dọ̀bálẹ̀. ẹ má wọrí ẹ ṣe mo dúpẹ́ sá ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ọlọ́run bá tún lè tì í ṣe àmín àmín but ṣe rí ká tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìsà èmi gbàládùra pé a ní rúrù jókòó báyìí nídìílé tiyín ohun tó máa mú ọkọ mi máa wá parí ìjà wípé báyìí ló ṣe rí báyìí ló ṣe ọlọ́run jẹ́ kẹrì ẹ ní ṣìnà nínú ìrìn àjò ìgbéyàwó náà sà mo fẹ́ béèrè ìbéèrè mẹ́ta kan lọ́wọ́ ọkọ mi ni inú mi á dẹ̀dùn tó bá lè dà mí lóhùn. á dáhùn ẹ̀ náà yanjú àbó ní dáhùn má dáhùn tó tó bọ̀ á dáhùn ẹ̀. ó dà kò burú ẹ̀yin wá jókòó bí bàyìí sá mo nídìí láti súnmọ́ kí n béèrè torí ojú lọ̀rọ̀ wa. kí wàá ṣe kí ni. ẹ má bínú sá ìyẹn wàá jókòó báyìí sá wàá jókòó báyìí sá. yanjú ẹ ọgbọ. no kò sí problem ẹ má jẹ́ kó signal sí yín yẹn ẹ má wọrí sá ẹ ṣe sá. adéyanjú ìṣọ̀lá ọmọ adédire olówó orí tèmi nìkan tán yányán ọkọ abímbọ́lá àtọ́kẹ́ ọkọ ìjíjó ráìsì ìkòyí ọ̀ṣọ́ ọmọ adìílẹ̀dógún oògùn àjàyè ló múlé oníkòyí wù mí dé sí oògùn ojoojúmọ́ ló múlé bàbá yín sún mi lọ bẹ́ẹ̀ni ilé ọkọ àtọ́kẹ́ jọ ṣáájú ohun gbogbo ọkọ mi mo fẹ́ béèrè ǹjẹ́ orí àṣìṣe mi kankan rí rárá láti ìgbà tèmi àti ẹ ti bẹ̀rẹ̀ ní kékeré títí tí mo fi dàgbà bóyá mo tiẹ̀ ṣe é ní yálà sínú ilé ni o tàbí síta tí mo sọ pé òkè ẹ jẹ́ ká ṣe lóko òru ṣé wà bẹ́ẹ̀ ọkọ mi. rárá ò ní rárá ò ní. kò sí rárá. ó dáa ẹlẹ́ẹ̀kejì ìṣọ̀lá ṣé mo bímọ fún àbí mi ò bímọ fún ọ. Ah, ah, ah, ó bímọ fún mi ó bímọ. of course now. mo de tún bá àlàáfíà. bẹ́ẹ̀ ni rẹpẹtẹ. that's very good. ẹlẹ́ẹ̀kẹta ni wípé ìgbà wo ló pè mí pé yá ní yàrá ká wá ṣeré ọkọ àtìyàwó tí mo wá sọ wípé rárá bóyá mò ń ṣe nǹkan oṣù ni o tàbí ó rẹ̀ mí mo ṣẹ̀ṣẹ̀ dé ni o tí mo fún ẹ ní excuse rí rárá lẹ́ẹ̀kan ṣo ni omi ìsọpẹ́ bóyá méjì lẹ́ẹ̀kan tí mo kò fún ẹ ní excuse ṣé ó ṣẹlẹ̀ rí ṣáá sígbà tó fi dùn mí rí. ọkọ mi ìṣọ̀lá ṣé o mọ̀ pé o máa ń lọ lẹ́ẹ̀mẹ́ta ah. tí màá ló rẹ̀ mí tí wàá ní kí n jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú bó ṣe rẹ̀ mí yẹn tí màá dẹ̀ máa gbé lọ bẹ́ẹ̀ tí o mọ̀ pé o ti ṣe lẹ́ẹ̀kejì rí tó jẹ́ wípé lẹ́ẹ̀kejì yẹn mo fẹ́ dákú o ní kí n jọ ah. bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní kó máa ṣe ohun tó ń ṣe lọ ìṣọ̀lá. ọjọ́ yẹn mo mú àgbo jẹ̀dí. Ah. so mi ò dínà yẹn rárá rí. ẹ ò sọ bẹ́ẹ̀ ìṣọ̀lá. ọkùnrin bá ń kọ́lé ṣe ti gbọ́ gbogbo ìbéèrè tí mo béèrè lọ́wọ́ rẹ yìí. àwọn ah, ń fọ́lọ́ ẹ ṣeun sá ẹ ṣé wọ́n fail ni àbí wọ́n pass. ah kò pass o ó fail wo fúlẹ̀. ó fail wo fúlẹ̀. bẹ́ẹ̀ni ẹ ṣeun dúpẹ́. ìyàwó mi ìyàwó mi. torí pé ikú jọ gẹ̀dẹ̀ mi rẹ̀ dí ikú kọ́mọ gbọ́hùn tó dùn ní pani a ní mọ̀dámọ́sá kí wàá ní gbogbo ìtumọ̀ ẹ̀ sìn pé kí ni o ṣe mo fíìl. ṣé nǹkan tí mo sọ nìyẹn. o sọ bẹ́ẹ̀ ni ẹ̀ nǹkan tó sọ nìyẹn tí o sọ bẹ́ẹ̀ ni. Ah, bóyá mo fẹ́ sọ pé olójú kòkòrò. lójú kòkòrò. olójú kòkòrò gbogbo question ti ara mi ń béèrè. Ah, ah. get out. ẹ̀mí ìjẹ́ ọkọ yẹn ni ìwọ máa gbò ni ó kì í máa gbò. ọ̀rọ̀ ìtàn ni. Poison lorúkọ tèmi ṣóye ó burú gan ìyá ó ṣeé ká bá lọ tán kẹfẹ́ pariwo káwọn neighbors jáde àbí kẹfẹ́ gbé aago kẹpin ọlọ́pàá never try it you waste your husband tábà dẹ̀ ti mú wọn lọ tán gbogbo nǹkan tá a bá require lẹ́yìn tá mú wọn lọ kẹ́ make sure pé ẹ ṣe ẹ̀rín pé mo sọ queen's english mo lọ school mo mọ nǹkan tó ń pè ní transaction if you try anything funny máa fọ orí ẹ ó ti yí ẹ guy move. Uh, okay please ẹ jẹ́ n sáyé báyà omi sọ no no okay, honey honey please ṣé o ní gbogbo nǹkan tí wọ́n sọ yẹn make sure kó ṣe gbogbo ẹ̀ cooperate with them please so that bóyá wá tètè dá mi padà wálé okay everything tó bá fẹ́ ni kó dáhùn. ẹ wo madam ẹ má lọ play funny fún wa ẹ ti gbọ́ a ṣe pọ̀ ládùúgbò wa àti lọ gbogbo nǹkan tá a bá ní kẹ́ ẹ ṣe tá a bá ti ṣe àmàdọ́kọ yín padà. gbèrè wa mo tẹ́jú dónú rẹ̀ dónú rẹ̀ ojúkú látẹ̀kọ̀ àbójá wèrè máa fi lọ fún orí ẹ̀ dànù à ń sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ eré ìjà wèrè wà á ti kó kúlé yín lọ́ba kù máa padà ya yín ọ̀rẹ́ ìyá wì. Jíjẹ́! Fúlàmídà, bí sọ́mọ́ Fúlàmí sí. Kí ló máa ṣe bá? A lè ṣe kọ̀ọ̀kan, a máa kó ayẹ̀tì, wọ́n ṣe ní ká kó ayẹ̀tì ni ọ̀hún. Kí ètò bí wọ́n ọlọ́run ní jẹ́ ká rí kankan ṣe mọ́mì ọlọ́run ní jẹ́ ká rí kankan ṣe o ọlọ́run ní jẹ́ ká rí kankan ṣe ọlọ́run ní jẹ́ ká rí kankan ṣe. àǹtí mi kí ló dé tẹ́ fi pè mí náà ni o àwọn kidnappers ni wọ́n wá kidnap ọkọ mi o kódà wọ́n wọlé tìwà tìbọ̀tìbọ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ sọ pé àwọn ti hang around gbogbo àwọn boys ara àwọn ti pé ta bá lọ try láti gbé mú tàbí ṣe kọ́kọ́ lásán àwọn máa pa ọkọ mi ni. àǹtí mi ẹ dúró èmi ìwọ fi ṣe fẹ́ ṣe. àná ọkùnrin bá ṣe business papọ̀. àti ẹ̀mọ̀dé tí wọ́n fi wá gbé àti ẹ̀ tí mọ̀ nǹkan kan tó lè link sí nǹkan kan báyìí I don't understand I don't know I don't know yet mi ò mi ò mọ̀. ẹ dúró ẹ rí traces kankan rárá. mi ò tiẹ̀ lè sọ pé báyìí ló nǹkan kan ló fà á ah, mi ò mọ nǹkan kí ló máa ṣe ń sìn. ló ń ṣe láì gan apá. kí ló fẹ́ ṣe ní lèmi náà mọ̀ báyìí kọ́ lọ́run kọ́ wa mọ̀ ṣe mo kàn ń gbàdúrà. ẹ ọlọ́run jọ ọ̀rọ̀ kí fún ọ̀nà nọ́mbà kan ló ń pè. hello. hello. Eh, yà àwa tá a kidnap ọkọ yín là ń bá yín sọ̀rọ̀ madam. ẹ eh, ẹ eh, yes sir yes sir ẹ farabalẹ̀ kí ló ń ṣe yín ẹ̀mọ́ tó wá ṣẹlẹ̀ ń sì ní pé ẹ máa sáré lọ wá five million naira wa. five million naira ah. ó dà sà kò burú sà ṣé tí mo bá ti kó five million naira yẹn wá ẹ máa bá mi release ọkọ mi sà. ẹ tẹ bá ti wá wá a sọ fún pa a sọ pé èmi la máa release ọkọ yẹn ẹ kọ́kọ́ lọ wówó yẹn lẹ́nà tí five million naira bá ti wà lẹ̀ gbogbo other procedures tó bá yẹ kó tẹ̀lé a máa jẹ́ fẹ́ mọ̀. mo ti gbọ́ mo ti gbọ́ sà yes sir. Only me. So sọ pé ní ẹṣẹ́ àtọ́ bá ti wà ẹ má wọ̀ ọ́ rí ẹ má number. I go see. lẹ́lẹ́ fi nọ́mbà mi ṣe àìkó sí ẹnu ẹ jábọ́ lórí fóònù kí ló ń ṣe wúmọ̀ ni. kí ló five million naira ni màá kó wá wọ́n arrange wa Mude ni ní ṣé tí n ti kó wá ṣé wọ́n release ọkọ mi Only ní pé àwọn mo tí mọ̀ kí n tiẹ̀ ṣe pa ọ̀pá mi kó tó. ẹ wọ àǹtí mi ẹ wá te te ẹ tètè ṣe ìdè Ah, wọn. kàbíyèsí ọ̀nà nọ́mbà náà fi pè mí àwọn tó jẹ́ pé orí to buru ẹ àbúrò mi ẹ kí èló ni wọ́n. ọ̀gbẹ́ni o máa láti pè yahoo ẹ kó bá a sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ o ti gbọ́ kó má lọ play for ni o tó bá ń gbé yẹn bọ̀ tó bá lọ kọ́ lọ́pàá lẹ́yìn àbó tó fẹ́ lọ máa dọ́gbọ́n ọkọ̀ lásán ẹ̀mí ẹ̀ sàrà ni o ọlọ́run. ikú tiẹ̀ ni kì í ṣàrùn. ìwọ jẹ́ kó sọ fún ẹ náà next case arákùnrin o lè má mọ reason tá a fi gbé ẹ èèyàn burúkú ni ẹ bẹ́ẹ̀ tó ń ṣèyàn rè ń ṣèyàn lọ́hùn. ajé. ọmọ ọlọ́mọ tó mú tó fún tó yín tó yín fún pọ́à tó yín fún undergrounding. èmi ni ọmọ. àlàyé ọmọ tó kóbo lábẹ́ pàpà wà ní swallow swallow big tummy ọmọ yẹn wà lóyún fún ẹ ọmọbìnrin tó fún lóyún tó lóò ní gbà ọmọ yẹn fẹ́ parẹ́ ọpẹ́lọpẹ́ Spartacus lórí àti poison bí tó ṣe pa rẹ̀ lọ́wọ́ mu wá ń sunkún wọ́n ṣe mú nìyẹn pé a ah, ò gbọ́wọ́ kò gbọ́dọ̀ kíkú bí kò ṣe yíyè ọmọ yẹn ti fẹ́ pa rẹ̀ tó bá dẹ̀ pa rẹ̀ kò ní dá bẹ́ẹ̀ làwa ṣe mú gbà tó jẹ́ ká rí àdẹ́ntítì ẹ̀ pé wọ́n ló yìn fóun ó kò ó gbọ́ lára ọ̀tọ̀ lànà ọ̀tọ̀ làwa ló ní gbóyún kó dáhùn ṣe bẹ́ẹ̀ o ìwà ìṣẹ́ ni rísìn tá a ṣe kidnap ẹnìyẹn tó ti gbọ́ ìyàwó ẹ máa gba five million naira ẹ lọ́wọ́ ẹ lẹ́yìn yẹn o máa pè ìyàwó ẹ ń sìn àbí kò pè létà ńgbàjọ́ tá a bá fẹ́ rìlíìsì ẹ pé ẹ̀ṣẹ̀ tó dá ni pé ọmọ ọlọ́mọ tó fún ọmọ yóò mọ nǹkan kan pa o mi ò tiẹ̀ rántí orúkọ ẹ̀ o ṣáà ọmọbìnrin kan mi àwọn bẹ́ẹ̀ ṣáàdé àbí nǹkan àbí wáyà so ẹ so o ti gbọ́ ọmọ yẹn kọ́ ló rán wa kò gbéṣẹ́ rán wa níwájú ọlọ́run àti èèyàn tá a gbọ́dọ̀ pé jẹ́ gẹ́tà sí bì ó ní bó ṣe jẹ́ àwọn tàǹkì tọ́yìn fún ẹ onígbò ṣe jesus ajé ọgára tani ìyókù ọlọ́run ọmọkú ayé ajé ọlọ́run ọmọ gbogbo sẹgẹsẹgẹ. ara ojú máa fún ẹ fọ tí ọlá bàbá ló ń jẹ o mo kú ẹ jẹ rárá. tá a bá máa rìlíìsì ẹ o máa pè ìyàwó ilé ẹ pé ọ̀ràn tó dáa ọmọ tó fún lóyún àbó lè pe àwọ ẹ. máa pe máa pe a máa sọ gbogbo ẹ fún. tí wo bá tiẹ̀ lè pe àwa máa pe a máa jẹ́ kó mọ̀ pé a máa pa ọkọ ẹ a máa pa ẹ a máa pa àwọn máa pẹ́ fún ọ tẹ́ bá ti gbọ́ ohun ọmọ yẹn ọmọ yẹn máa wọnú lé lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọ tó bá ti wọlé náà la máa rìlíìsì ọmọ ẹ náà ẹjọ máa wọlé tẹ̀lé tẹ̀lé. ọlọ́run èmi ọ̀rọ̀ alẹ́ sùn mí o èṣù ká ìjẹ́sì ẹni èṣù ká ìjẹ́sì ẹni ọmọkùnrin ayé. ọlọ́run. Ah, oh, honey, the, the Boko apologize now. No, please sit down. I know, just sit down. With the alarm. Ah! Pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Ah, just, just pardon me, mo da láàmú. Mm, mm, mm, mo da mi láàmú ọkọ mi. Torí important ni pé kí wọ́n ti wà lálàáfíà. Aya tó dẹ̀ ń dìmú yìí jẹ́ kí wọ́n á bẹ ẹ̀ mọ pẹ̀lú omi gbóná. Tí n bá wọ ọ́ ń sìn, á lọlẹ̀. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́ ọkọ mi. honey mo jẹ́ kọ́kọ́ fẹ́ bẹ́ẹ̀ pé kò má bínú sí mi mo fẹ́ wà láṣẹ. nínú it's okay wo fi gbogbo yẹn lẹ̀ kó o máa ní necessary owó jẹ́ kí n lọ bu omi. sọdà má lè bẹ́ẹ̀ fi omi yẹn. ìwọ ah! bíbí ọmọbìnrin kí ló wá bíbá yìí. nísùrù nísùrù nísùrù nísùrù ṣe nísùrù jókòó jókòó ọkọ jókòó jókòó jókòó ibi tó ń tàn tàgbà ní. nínú oní nínú oní. ìjọ tó ń bú ìjọ ti bìrà mo ti gbọ́ òjò wọn náà ni mo ṣe ń ṣe ọkọ mi wọ́n ọlọ́wọ́ jẹ já já ìjókòó the most important thing is not to lose you just sit down. a ní onísùúrù ṣé pẹ̀lú gbogbo àyà tó ń dún ẹ̀yà ni kò ṣe sùúrù sẹ́ẹ̀. báwo ni títí tó tala wọn. ṣé bọ́mọbìnrin tí mo sọ fún ẹ pé fẹ́ dálé ayé nínú ilé náà Ah. Ah, Fọláṣadé. ẹyẹ ah. tó tó tó harass mi. ẹ wo sisi mi ṣáṣá ní sùúrù ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ilé ilé nílé yín. ilé wo ni ilé wo. àní kò calm down ṣé o ṣe ti gba gbogbo nǹkan táwọn bíbù yìí sọ fún mi ni abirú alákòóbá ọkùnrin wo leléyìí. just you just calm down tó mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ dé ní calm down ẹ pẹ̀lẹ́ jàre ẹ káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ ṣé gbogbo ẹrù yín náà leléyìí. ìwọ̀n bá tí mo ṣe lè kó wá leléyìí ma. ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ a máa kélé wọlé tí a bá ti wá ṣe tán tí mo ti tọ́jú òun dáadáa èmi àti yín á wá fi mọ́tò mi àlọ́ fi kó yìí tó kùnú ẹrù yín. ẹ ọ̀dà ẹ ti gbọ́ kí ló ṣẹlẹ̀ o ti gbà pé gbogbo gbogbo nǹkan tó ń sọ fún mi ni ah, mo tó torí ọlọ́run mi ò fẹ́ wàhálà o ṣé o ti gbàgbọ́ nǹkan táwọn aráàbí sọ fún mi ni ah, ah. ọgbẹ́ni ṣe ni kò calm down o fi wá sílẹ̀ máa mú yín lọ sínú rúùmù yín sí ẹ̀wò kò sí wàhálà kankan kí n bẹ́ẹ̀ mm, jó igbá ìyá ẹni wọ́n sọ. tí wọ́n máa fi sọ̀kalẹ̀ báyìí kí n bẹ́ẹ̀ mi báyìí ọ̀dà àdé ọbí ẹ̀ yù ṣé ó yẹ kó ṣe sùúrù ọkọ mi ó yẹ kó ṣe sùúrù o ó yẹ kó ti yí ẹjù báyìí lọ o àyà yẹn jẹ́ kí tiẹ̀ sì wá jóná o jẹ́ wá jóná o ẹ̀gbọ́n ẹ má bínú jàre báwọn ọkùnrin ṣe máa ń ṣe nìyẹn yàrá yín bíbá ìlú wa no no no no no no àjẹ ah, jẹ́ kí n bá yín gbé ìwọ ọmọ láyé náà èmi lèmi mọ ibi tí yàrá wà sẹ́. worry don't worry ẹ̀yẹ́ ṣáà ti tẹ̀lé mi just this is this way to your room just come just come. àdégùn àdégùn àdégùn ah, mo ń gbọ́ ṣé o ò observe pàyẹ́ àwọn ọkọ̀ rẹ̀ ò lè dáa ni ah, àlàmú bóyá ayé tiẹ̀ lè mọ̀ dà àmọ́ ayé èmi àdìgún ayé èmi àdìgún ayé tèmi má dà èwo lè pe òsì. àdìgún ìṣe pé mò ń rè fa sáà mi fa mi fa mi ṣó ń bọ̀ mò ń rè fa sáà mi nǹkan tí mò ń sọ ni pé ó wọ ọ̀bsáàfù ṣó ń bọ̀ hmm. ṣé wò lè ọ̀bsáfẹ́sàn pé ọ̀gá fáàrẹ̀ fáàrẹ̀ ló fọwọ́ ààrẹ fa fáyà wọnú ilé. fáyà bẹ́ẹ̀ ni. irú fáyà wo nù kò yé mi fáyà bíi ti báwo. Ah, ah, ṣé òòyì ọ̀bsáàfù pọ̀ gàmọ́ kí ni èmi ò ọ̀sáàfù kankan ilé làjọ ń gbé tẹ̀tẹ́lẹ̀ lè jẹ́ pé pẹ̀lẹ́kùtù lé ìgbé wà tẹ̀tẹ́lẹ̀ kò sí wàhálà kò sí wàhálà kò sí kọ̀kọ̀ ọ̀gá fáàrẹ fáàrẹ lọ kádàlámọ́bìnrin kékeré ọ̀kọ̀ kálámù wọlé. sí gbogbo ìgbà lèyàn mọ jẹba téèyàn bá ń jẹba ìgbà mi wà sẹ̀mú wù yàn jẹ èyàn lè fẹ́ jẹ wíìtì èyàn lè fẹ́ jẹ yán ó lè jẹ́ pé ẹ̀bà tó ga ń jẹ ó ti sú wọn náà sí ní káwọn mú sẹ̀mú wa kí ló wá burú mbẹ̀. o dẹ̀ nígbàgbọ́ pé kò lè ra wọn lọ́wọ́. kí ló fẹ́ ra wọn lọ́wọ́ ah, ah, ṣé ṣe gbogbo ọ̀rọ̀ lè máa fi ń ṣe yọ̀kọ́ máa máa fi gbogbo ọ̀rọ̀ ṣe yọ̀kọ́ ọ̀rọ̀ tó seriousness ní bẹ́ẹ̀ sọ ìlú tó seriousness ní bẹ́ẹ̀ sọ wọ́n máa fi gbogbo ọkọ̀ ṣe yọ̀kọ́ ṣé orí torí láìfọ àmì jíjí ni ó. kí ló kan láìfù tiẹ̀ pẹ̀lú wọn sí wọn lọ bá wọn bọ́ wọn ni. ọ̀dà ah, èmi wà sáfù pé ọ̀gá ń ṣe dáadáa pẹ̀lú àtẹ̀tẹ̀lẹ̀ ṣùgbọ́n wẹ́n ṣe ọgbọ́n tá a máa lò rèé o. ṣùgbọ́n wọ́n fẹ́ ká àmì jèjì ká blind papọ̀ àwa méjèèjì. kí ló dé sọ afẹ́mọ́ lọ tọrọ bára nígbà tá àmì jèjì bá blind dáhùn mi sọ pé èmi ká fọ́ lójú mi sọ pé ká fọ́ lójú àní ká blind ká blind ká ká pa ìrònú pọ̀ pa ìrònú. ká plan akáfẹ́ ló sọ di blind blind ni. abájọ gbogbo àwọn tó jára lu yín abájọ tó fi rí sẹ́ẹ̀ sísà sí ẹ yẹ mọ̀ sí àwọn ọmọ lọ́nà ká plan ló sọ di ká blind ká blind ṣé kò ó wọ ṣé wọ́n mọ̀ pé ìsìnkọ́ṣe ní sọ̀rọ̀ irú wọ́n ṣe ní ráìtì ní aṣojú ìwé. ó yà máa bọ̀rọ̀ ẹ̀ lọ mò ń gbọ́ mò ń gbọ́. now ntẹ́ mo fẹ́ ká ṣe rèé ṣóòrí wọ wàá lọ gba cleansing tó gbọ́ wàá lọ gba movement mọ́ ìyàwó ọ̀gá àgbà. ẹ mi náà ni mò ń drive wọn. èmi fàmì fàmì màá gba cleansing mọ́ ìyàwó kékeré màá lè màá gbọ́ àwa méjèèjì àá máa gbọ́ máa dì wọn wọn bẹ ti ní blind ní ọkàn òwò a máa gbọ́ tẹ èmi a máa gbọ́ tèmi àájọ máa gbé yẹ̀wò ṣùgbọ́n àá lè mẹ́ tó nífẹ̀ẹ́ ọ̀gá dénúdénú ní náà méjèèjì. sọ̀gá ló ń sẹ́ni sọ̀gá ló ń sẹ́ni ìwọ ni kí ló ní tó fa ẹ̀rọ ẹlẹ́rù sọ sórí tó fa tiẹ̀ lọ́wọ́ báyìí náà sọ̀gá ló ń sẹ́ni kí ló kàn ọ́ pẹ̀lú ẹ àkàmà plan ká máa wá kinní kan kí n tiẹ̀ sórí mi mo ṣe wáyé gan tọ́lọ́ bá fi mí sí ipò táwọn ọ̀gá wa mẹ́rin ọlọ́run wí ìyàwó mẹ́rin ni màá fẹ́ wàá fẹ́ mẹ́rin ah fọ sórí kò ń ṣe gbogbo àwọn obìnrin ìṣọwọ́sẹ̀rẹ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ìṣọwọ́sẹ̀rẹ̀ àwọn míì wọ́n láyìí ká máa fún yàn lábàrá ń dì àwọn míì wà etí yàn báyìí làwọn mọ̀ gèjẹ̀ tí wọ́n mọ̀ gèjẹ̀ so ó lè mọ papọ̀ èyí ò rò gbogbo papọ̀ èyí ò kò ṣe conduction wọn pọ̀ ni. àdégùn sórí ìyàwó òkoṣo tó wà lọ́wọ́ mi ṣọ́ńdọ̀ pákó òkoṣo tí mo mírùn mo rún tì apá mi ò mí ka tó bá bẹ̀rẹ̀ ọgọ́ lóru. àbájọ tí yẹn fi wọ dẹ́mọ́rìjì àbájọ ìpèsè pípákọ̀ ẹ̀kan lẹ́wọ́n ni nítorí ẹ̀rú nítorí ẹ̀lọ́ ẹnu ẹ̀sìn ní má tó dọ̀ ìwọ tó ẹ̀kọ́ ọyọ sẹ́kọ̀ ẹ̀kọ́ ní pákó kọ́ ní bọ́ọ̀sì kọ́ ní gbogbo. pákó tẹ́lẹ̀ inú ń sọ mi sí ìyàwó òkoṣo tí mo fẹ́ apá mi ò ká tó bá bẹ̀rẹ̀ ọgbọ́n pẹ̀lú mi lòun. apá rẹ ò ká àwa tá pàwa ká ìyàwó dọ́sìn nìjẹ́ ká yanjú ẹ̀ pákó kọ búrọ́ọ̀sì ni. Ma yọjú má lọ ra nǹkan tó bá ọ eléyìí tó bá ọ tí ìrànà. ṣé kò tó kí n bẹ sọ rárá ni. èmi tọ́lọ̀ bá gbà mí láàyè eh. máa fẹ́ tó twelve. mo ń ro <clears throat> demand the Lagos State government lórí supply wa yìí ni one hundred cars. ọ̀fẹ́ gbọ́ eh. mi ò lè sùn. kí ló dé. Ah, mi ò lè sùn. lè lóòsùn. níbo la ti fẹ́ rówó ah, kì í ṣòwò kékeré èdè yanjú kì í ṣe owó kékeré. a máa supply ẹ̀ ìwọ kọ́kọ́ nígbàgbọ́ a mọ̀ pé state government wọn sábà kówó lẹ̀ mọ́ nísìn wọn tó rọjà ìgbà kan wá fún yàn ní seventy five percent up front. láyé àtijọ́. ẹ wọn kan lọ bá àrin ibẹ̀ yẹn jẹ́ ẹ wọn gbọ́ àwọn èèyàn burúkú ló gbé èèyàn rere jẹ́ but wọn kàn balẹ̀ a máa supply kí ló dé ìwọ ò rárá ṣá ah. ó ní bọ́dì ni kò sọ́kàn bẹ́ẹ̀. Ah, ọkàn mi ò kí o o fẹ́ kan fún tẹ́lẹ̀ níṣẹ́ mi mọ̀ ni. bọ́dì ni mo ní. mo mọ àdúrà ojú fẹ́ júwèé ààrẹ fún mi ni. ẹfun gan ọgbẹ́ kiri kọ́lá bímọ. àwọn kú fi bọ́dì mi níbi ṣe wáyé. sórí ẹni tó àmà ṣe business kò láti lọ́kàn tó O risk ni business. yàrá láàrin mi àti ẹ̀mí yẹn. mi ò láyà. èmi le. èmi mọ̀. ọmọ líle ni mí. ta ló tẹ ìfikì ní ìjọ tí mo fi jọ. ó láyà o. mi ṣe ń láyà ó mọ̀ ọ́ tó ń pè mí gbà kan ní káyà tó bẹ̀ sí ewu àlọ́ àgídí <laughs> o ṣe rántí. ìwọ wò ó sọ pé mo máa ń sábà pèdè kan mo máa ń ní tolúwa bá ń ṣe rere àlọ́ ṣe bí ọjà mọ̀ pé slang mi nìyẹn. wọ́n ní tàdúrà bá gbà tán hmm. apá aládùúrà gan kò ní ká gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ sí wa yìí ìyàlẹ́nu ló ṣe ń jẹ́ sí mi. ẹ fún rere mi. Ah, iṣẹ́ kan wá left right supply here supply there òun ló máa bí ohun tí mo fẹ́ sọ ń sìn ọkì mo máa fi ń kàn pé bólúwà bá ṣe rere àlọ́ ṣe bí àbí kí ni ká fi bólú ẹ òfun àjíjẹ òfun amímu sórí láti ìgbà tí mo ti fẹ́ Fọláṣadé Fọláṣadé máyà mi ìyàwó mi Fọláṣadé máyà mi ìwọ náà wò ó gbogbo nǹkan lọ òkè ló ń lọ òkè ló ń lọ òkè èmi tí mo ti kọ́ bọ́ngálò tí mo ń kọ́ sórí ibìdí mo ti wá kọ́ skyscraper báyìí. <laughs> ṣé bó sọ wípé. ẹ ṣe wọn ẹ gbà jù á pọ̀ jù. dèyànjú tó bá rántí o sọ pé àdúrà ìyáálé ẹ ló ń gbàlè wa lórí. ẹ foundation lòun àdúrà rẹ ni foundation gangan. Ah, ṣẹ̀ṣẹ̀ tí ẹ ti wá kí ènìyàn àbí báwo kò yé mi. máa ṣàwádà ẹsẹ̀ òkè aláàbí àdúrà lòun ilé ajé gangan lélẹ̀ tó dé yìí. ẹ àìsàn tòun straight. ẹ ó straight jù. <laughs> ó straight. ó ní ìlànà yẹn. ìwọ gan ìkìlọ̀ mi fún ẹ̀rì. pé kí ló ṣẹlẹ̀. gbogbo eléyìí tó ń sọ fún mi má lọ sọ níwájú ìyáálé ẹ o wàá jẹ rat poison o. wọn bí mi dá débẹ̀ ni. ibi tó mọ̀ náà rèé wọn bí mi dá. má lọ sọ fún ìyáálé o. aláàmà blue mi. ọ̀wá náà mọ̀. ìdúró náà nìkan wọ́n mo lè máa ń sọ wẹ́ẹ́ kó gbọdọ̀ kọjá àárín wa bá. aṣẹ́wó yẹn aṣẹ́wó yẹn. gbogbo ju tiẹ̀ náà. bọ́tà ló fi jọ pàápàá. grandfather mi ni. grandfather ló fi jọ. grandfather mi fi jọ. ah ọmọ ìyá àti grandfather mi fẹ́ ni. Hmm. eighteen. ah ṣe bí sixteen ló pè é tí ń ṣẹlẹ̀ o ti ẹ̀ ní update wọ́n fẹ́ méjì kó tó kú lásán ẹ ló pa àwọn ìdí tó yìí. <laughs> mo sọ fún ẹ wà ní kó máa gba lecture lọ́dọ̀ mi wàá gba tutorial nǹkan tí gbádùn ni barista kan nìyẹn eh. ó ní ẹ máa mú gègé eh. ẹ wá fi gba lecture orin ni so wàá gba lecture ti ní lọ́wọ́ mi. wàá ṣe eh. àlékún ìbọ̀dí. àbí ẹ wàá kọ́ ẹ ọ́ tó máa gbé. ẹ wò ó ọkọ̀ ẹ̀ balẹ̀ a máa supply mọ́tò yẹn á pé hundred wọn á sanwó wa ńgbà tó a máa san tó tiẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì tó wà ń sìn ṣọ́nà ọ̀gá ẹ̀sìn méjì Jídé Sanwó-Olú àti Hamzat Ọbáfẹ́mi eh. Hamzat lèmi ah. àti ẹ̀ṣẹ̀rí lọ méjì ṣe rí. Eh, ẹ wọn. Ah. wo ọmọlúwàbí ni wọn àwọn àwọn guys tó ti ṣe business pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì eh. wọ́n sọ̀rọ̀ wọn dáadáa. sotẹ̀ Hamzat. Ah mo gbádùn ẹ̀fọ́. ni wọ́n ti mọ̀ very good ọmọ tó bẹ́ẹ̀ ni ìwọ tí wọ́n jáde tó mi. máa ń wọ mi ti wá wọ́n wá gbé mi o. wà sọ wí. ìgbà tó sọ pé fẹ́ mú ìyàwó wọlé èmi yóò fún òṣèré ni o. èmi ṣeré èmi ò fún mi ṣeré tó bá ti wúlò lè yà mi. pàtàkì kárántí ọjọ́ tá dókè èèpẹ̀ ẹni ọdún bá báláyé ó yẹ kó ṣọpẹ́ àfọláṣadé mo bá ọyọ mo bá ọ ó ti ṣọdún èyí náà kó rí di òpẹ́ láyé eyín fún jọ̀wọ́ abẹ́yín funfun bíi ike abo ń dídùn lẹ́nu bíi tẹyẹ ojú rẹ pépé àfọláṣadé wọn ni mò ń ké sí lọ́wọ́ ọdọọdún ni láǹso ọdọọdún ni kàn so lọ́gbọ̀nlọ́gbọ̀n òjòjò oníṣòwò kó má lè nọ́jà ìgbà ọdún ẹ ṣe mo dúpẹ́ mo appreciate yín o ah fún bẹ́ẹ̀ support doctor tẹ ṣe fún mi lẹ́nu ah i'm so grateful. Ah, birthday tí mo ṣe. ah surprise birthday. <laughs> kọ́ èmi ìtẹ̀ tí ì ṣe anything mo ṣe fẹ́ kí ó dọwọ́ rọ̀ lẹ́ni. ẹ àbí ìyáálé mi ni. no agbóhùn tó ń fún saxophone wọnú compound wa náà ni la bọ́ síta tá a dẹ̀ rí i pé ó gbé kéèkì dé ó dẹ̀ di pé àṣewọ̀ ni màá pé èyí ní bá díẹ̀ lóòótọ́ so o mọ ọkàn pa ẹ. mi ì mọ wọn rí mi ì mọ àwọn tó wà yẹn rí. that's that's that's incredible kíní ẹ̀ ń rìn sí ìṣá anyway ẹ̀ẹ́dójúmọ́ ni ìfọyà lomi yàrá báyìí lọ́ máa kà mọ́ lórí bẹ́ẹ̀ tí ò ti jí rárá ó máa ó dẹ̀ máa wà interesting gan bóyá kan náà ọ̀rẹ́ ẹ̀ ló ṣe ò tó ti rántí. no no no kò sí kankan náà ọ̀rẹ́ mi tó ṣe. ó lè pè létà kó lè ṣe é eh. wọ́n lè ya picture kan fi sórí social media létà ó máa wà nìyẹn but mo rántí pé ìkànnú àwọn tó wá yẹn kan sọ̀rọ̀ sí ẹ létí mo á wò pé bóyá ọ̀rẹ́ kan ló pa. no ó kàn wish happy birthday ni. anyway ìyẹn ò tiẹ̀ important ìtọ́ important ni pé ìyàwó mi ṣọjọ́ bí ọjọ́ ayọ̀ ni congratulations honey. thank you darling. ìgbà ọdún ọdún kan ni. amen. may the rest of your years be the best. amen. in the mighty name of Jesus. amen àmín jésù amen. àmín. kéèkì kẹsì wọ òkè látẹ̀ nǹkan àìsàn nìkan ni mi ò fẹ́ tó ẹ lọ gé kíákíá kẹjẹ ẹ yọ ọgbọ àìsàn yẹn bọ́tà yẹn kúrò fún mi. all right all right ọjọ́ kásán àgbà máa jẹ àìsàn. okay all right congratulations thank you. Mm-hmm. inú ni oorun ni omi àmújù ìyá oorun. Oh my God. Ọmọ àrọ̀lá ń bí o. Darling, this is nice. Ọmọ àrọ̀lá Honestly, I am so impressed. Ah, no, no, no, no. Ṣé ọ náà ti wá rí i pé mi ò fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹ? Ẹ́ nǹkan tí ibi tí mò ń kówó mi sí ni gbogbo ìgbà tó máa ń yọ mí lẹ́nu. àárín ìlú òyìnbó ẹ wá sí ìlú òyìnbó àwọn ọmọ ń béèrè yín o òtútù ń o èyí ò gbọ́dọ̀ fi wọ́n mẹ́rọ ìwà jẹun ibi tèmi kówó sí ni ah, tó o bá dẹ̀ ṣiṣẹ́ kárakára o ò lè nírú nǹkan báyìí. òótọ́ ni eh, eh. òótọ́ ni inú mi ti ẹ̀dùn gan ẹ̀ díà jọ business partner ẹ̀ eh. ṣé kì í ṣe pé ó mọ̀ nípa project ṣá. Bánkọ́lé ah, ah. inú máa jẹun ọkọ̀ adéyanjú bí mo ti rún wọn àtìyàwó ẹ̀ débì ni mo pè é pé kẹ́ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá kojú ara yín rí wọn. àwọn nìyẹn àwọn méjèèjì nìyẹn. Bánkọ́lé Bánkọ́lé. Ah, ah, ah, ìgbà tí mi ò ti ń ṣọmọdé màá ṣe jẹ́ kó mọ̀ ṣé gbogbo èyí tó ń ṣe ṣé ó ń jẹ́ kémi mọ̀ àìmọye nǹkan tóun náà ti máa ṣe pamọ́ tí mi ò mọ̀ sí wo yàtọ̀ sí ilé ó sì náà wọn lẹ̀kan àwọn properties kan ti sì máa gbé ẹ dé kì í ṣe ilé nìkan ọlọ́gbọ́n làárọ̀ ìka jọ́m gọ́ta olúkálùkù ń dàbí ọgbọ́n náà ni wo gbómi omi tó yé alàgbà fún wa ká fi wọ́n bì. Ah, ṣé lè believe pé mo ti gbàgbé sínú mọ́tò ṣá jẹ́ ń lọ gẹ̀ẹ́tì. máa pẹ́ o. Ah. padà wá bí báyìí tiẹ̀. àwọn obìnrin ó kàn mọ mínú ibẹ̀ yẹn kó bọ́ síbí ah my dear ooo. Oh. ṣé kí a ṣe é. àwọn obìnrin pẹ̀lú wàhálà ṣá ó kàn gbé omi inú mọ́tò mi. yéè yéè. mo kú ọ ẹ ẹ kú lójú. Hello. No, eh, Hello, hello, hello. Hello, orí tó kẹ́ ìyàwó mi. Kí ló ṣe ohun ẹ̀ ń gbọ̀n? Ah, àyà mi ń já. Mo ti ń try nọ́mbẹ̀ látàárọ̀. Not reachable ló ń sọ. I had a nightmare. Eh, Aláyẹ̀dẹ̀ bà mí lẹ́rù gan. Irú aláwo nìyẹn. You know what? Just be very prayerful ṣùgbọ́n ó dàbí pa máa nídìí àdúrà gidigidi. ok ok màá gbègbèsè ṣe ti gbọ́ máa wọrí ṣé yẹn ló wá ń panic fún àní rí kú òjijì lórí ìkọ̀kọ́nu wa àtàwa àtọmọ àní rí dààmú àní rí wàhálà àdẹ̀ní rí ogun ológun and one other thing anything tó bá fẹ́ pa ìwọ àtẹ̀yàn pọ̀ ó dàbí pé o máa ní láti sá fún un yes àní fa ẹrù tiwa lọ́wọ́ ká di tẹ̀yìn ẹlẹ́ni sórí o. màá gbé ìgbésẹ̀ lọ fọkàn ẹ balẹ̀ kò ní sí wàhálà kò ní séwu mo mú bísí gan sìn bẹ́ẹ̀ ọkọ mi ò kàn tiẹ̀ balẹ̀ látàárọ̀ tí mo ti fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí mi gẹ̀ẹ́tẹ̀ ni. Okay, Oshe. Uh, okay, darling. Talk to you later. Oh. Obìnrin. Obìnrin. Ah. Nítorí pé Adéyanjú ti fẹ́ yàwó mi. Ó ti ń lérò yìí pé bóyá èmi náà fẹ́ fẹ́ yàwó mi ah! nìyẹn. Obìnrin. Hello, ọkọ mi ẹ ọ̀hún ni mò ń gbọ́ ẹ mò ń gbọ́ ẹ ẹ kí ló ló ṣẹlẹ̀ gan-an. ìgbà tí mo bọ̀ láti báǹkì ni. ẹ o lọ báǹkì ẹ ẹ kí ló lọ ṣe báǹkì. owó tó ní kí n gbé transfer ni mo wá lọ gbà ọ pé kí n gba cash o sódà máa lè fi surprise ẹ tó bá dé pé ti rán ipe cash ni mo gbà àfi bí mo ṣe lọ gbà rí àwọn ọmọ olè what. ó ṣe kí ni wọ́n lọ́wọ́ ẹ ẹ bọ wọ bọbọ ni o jẹ o jẹ wu àbá yìí gan ṣé bí kò tèmi àtẹjọ sọ ni pé kò transfer ẹ fún mi because àjọ agree ni ẹ náà ojú máa ló fẹ́ lọ báńkì lọ surprise mi three million three million. ẹ má bínú mo kàn ní kí bí ṣe surprise rẹ náà ni náà ṣàmọ àwọn nǹkan nǹkan táwọn obìnrin máa ń ṣe yẹn náà ni lára ẹ ló wà mí mọ pé ó máa padà wá boomerang báyìí náà. Ah! ooo oh! anyway anyway anyway ṣé wọ́n ṣàṣẹ léṣe. wọ́n wọ́n wọ́n ṣe mí léṣe ṣùgbọ́n wọ́n fẹ́ pa dírẹ́fà wọn kàn lé èmi lọ́wọ́ sẹ́yìn ni wọ́n ṣáà bírèkì ẹsẹ̀ kan apẹ́ kan. ọ̀rà ọ̀rà ọ̀rà ọ̀rà ọ̀rà later later màmá o ọ̀rà just take care of yourself. ọ̀rà tó ṣe. Ah, ìyàwó mi ni ẹ ló lọ báǹkì ó fẹ́ gbé owó kó surprise mi owó tí aníyàn ká tùjọ ká fi yanjú kan tó wà nílẹ̀ ó fẹ́ surprise mi pẹ̀lú three million naira òun ló lọ gbà bá gbà wọlé gbà lọ́wọ́ ẹ̀ ah! yanjú. owó tá a sọ pé ká tùjọ ìyàwó ẹ̀ sọ pé wọ́n ti gbà wọ́n ti rọ́ọ̀bù òun báwo ni ìyá pẹ̀lú mi ṣe máa ṣe báyìí láyé cashless policy ó ń sọ pé ọ̀rọ̀ bò ó ṣe máa lọ gba aládùn owó bẹ́ẹ̀ yẹn ní báńkì náà báwo lè yẹn ń ṣe báyìí náà. lọ́dún nǹkan tó ń ṣẹlẹ̀ yóò fẹ́ yé mi o nǹkan tó ń ṣẹlẹ̀ kò yé mi rárá tí bá sọ pé yé mi mò ń purọ́ fún ẹni. mo mọ nǹkan tó dùn mí rí kí n tó tu ọ̀bọ owó tí mo tù jọ kí n tó tù jọ ó kè gbé ti tiẹ̀ wá sí òun sọ pé ìyàwó ẹ̀ sọ pé wọ́n ti rọ́ọ̀bù òun gbọ́dọ̀ ọdún rọ́ọ̀bù ọ̀ ṣe máa rọ́ọ̀bù ẹ̀ ọ̀ ṣe máa rọ́ọ̀bù ó ṣe máa lọ gba dúró owó tó tó yẹn ní báńkì ó rọ́ọ̀gì náà ó rọ́ọ̀gì ó rọ́ọ̀gì èmi mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o what's all this now what's all this what's all this now. ẹ jọ madam ẹ má bínú o mo gbọ́ nígbà tẹ́ bá àwọn ọ̀gá sọ̀rọ̀ nísìnyí gbogbo ìròyìn tẹ́ filẹ̀ ẹ jọ sí driver tèmi lẹ́ ń sọ ni àbí another driver. ó dàbí kórìí ẹ ti dàrú sórí tí mo bá ju iPhone yìí fún ẹ wàá máa dún lẹ́gbẹ̀gbẹ́ bórí ẹ̀ṣin wàá máa ríǹgì rí wàá máa ríǹgì bá ọlọ́run orí ẹ̀ ó máa máa ríǹgì around ní ọdẹ òpònú òṣì bó ṣe wà yín ò lè ti jà wá bẹ́ẹ̀ ni ó lè jà wá wọ́n dẹ̀ gbowó lọ́wọ́ wa owó tó dẹ̀ gbà yẹn àkáǹtì ni mo fẹ́ kó sí àbí ṣé o ní account details kankan. account bẹ́ẹ̀ ni ṣe bitcoins àbí account number. account number ẹ tó fi ń gba owó sálárì ẹ. mo ní. ẹ so wàá fún mi màá wá transfer owó yẹn sí àkáǹtì títí ẹbẹ ló máa wà ṣé wàá rí owó yẹn kò gbúdọ̀ hàn sí ẹ̀dá ọlọ́run kankan wípé owó wà lọ́wọ́ ẹ̀ o wọn ò gbúdọ̀ wá wá wá kí wọ́n rí o tí wọ́n bá rí lásán ikú ló dé báyìí lójijì o o kàn máa kú ni o máa pòórá kò sẹ́ni tó máa bèrè ẹ̀ bẹ́ẹ̀ ni orin lọ ni àlọ́ lánira mi ni so ó máa wà ń contract tá a máa fi ṣe màmá bẹ́ẹ̀ discuss ẹ̀ later. yes ma èrè tó pọ̀ wà bẹ́ẹ̀ ṣé lóòótọ́. bẹ̀rẹ̀ sí ní ṣe rìhásà bí wọ́n ṣe lù ẹ́ tó ti di dandan ìjàre ẹsẹ̀ kan apá kan mo ní wọ́n kán ọ̀dẹ̀ tí rọrin tọ́gà bá dé òní lè sọ̀rọ̀ wọ́n ti nà ẹ́ tó fẹ́. ọ́díò mi ti lò tẹ́lẹ̀. Ah. dáhùn kí n parọ́ wọ́n ló lè náà mú wọ́n fẹ́ pa mí wọ́n fi rọ́ọ̀bù pa mí lára àbí àkáǹtì tèmi náà kó má lọ tán bá lọ ṣe traces nǹkan ṣé kò ní padà di problem fún mi fraud ni ẹ o màmá pẹ̀lẹ́ wọn o bọ̀ màmá wo nǹkan tí wọ́n ti ní kí n ṣe rí àṣà bẹ́ẹ̀ tó lè náà èmi tó lè dẹ̀nà wa náà rí nǹkan báyìí báwo mo fẹ́ sí báyìí. Èdùmàrè yé mo bẹ̀bẹ̀ bí mi ṣe àwòkọ́ṣe rere wá bí mi ṣe. Bọ́lá kí ni kí ni àwa ń ṣe ń gẹ́ stroke ní báńkà? Bàbá wa dá kọ́. A ní kò dúró kù. Ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹnu lọ. Ẹ ti mú ìmúlẹ̀ bẹ́yẹn òsì tó fẹ́ lọ́wọ́ lẹ́yìn. mi ò lè báyìí ewu ní gbogbo dúdú dúdú tó ń wọ kiri báyìí sin nísìn kí ló wá wá ní black. mo fẹ́ fara mi sórí bó ṣe wà yìí ẹ̀wọ̀n ayé ti mú ọmọ lẹ́wọ̀n olùkóyè ó dẹ̀ ti kú yìí ẹ̀ lọ òun tó ṣe náà so kó o farabalẹ̀ èmi tó ń wò yìí èmi yìí ṣe o èṣù yé èṣù òun ló ń wò tó wà níwájú ẹ̀ bẹ́ẹ̀ ni lónìí mo dẹ̀ máa fi bó ṣe jẹ́ wọ̀nyí. Hmm. ibi adébáyé mo lóhun àfọ̀níṣe ọ̀rọ̀ ìtàn ní gbọdọ̀ láàrín. Èdùmàrè yé ràn mí lọ́wọ́ wá fi mi ṣe àwòkọ́ṣe rere bá mi ọ̀run wá fi mi ṣe àwòkọ́ṣe rere. jó fàyọ̀ fún àdúrà ni ẹ gbà fún torí kò tí yóò tán òun wá bẹ́ẹ̀